òun la máa ń pè lọ́dọ́ ńlá a máa ń pè ọdún àwẹ̀ alọ́dún kékeré bóyá torí pé àìpẹ̀rán mi òun làwọn ìpín kékeré ni o àmọ́ kò sẹ́ni tó pè nǹkan ńláńlá tó pè kan ní kékeré fún wa kódà ilé yàtà ń pè yìí náà àwọn àtà tí ń sọ ọ́ tẹ́bí ń kàwé lọ́dún léyà ọdún léyà bí tàn ṣe wá bẹ́ẹ̀ kò lálàáfíà pé anabi ibrahim wa ń sọ fáwọn ọmọ rẹ̀ pé tọ̀ àpọ̀ ọmọ ẹran lápá iléyá <laughs> wó láàárín lárúbáwá <laughs> wó láàárín lárúbáwá iléyá gbogbo àwọn ìtàn yìí ìtàn tí kò fẹsẹ̀ rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú láfùsù yìí nìyẹn ọmọ adáàlì bá ti kó àwọn tí a wì tí wa nánu ọdún ńlá ọdún léyà ọdún tí a máa ń pẹran bẹ́ẹ̀ òun náà ni la máa ń pe ọdún yìí Eidul Adha àwọn nǹkan tí ó pọ̀ mọ́ ọdún tí a fẹ́ ṣe yìí pọ̀ èyí tó lọ́nba ní kárí sàlàyé fúnra lẹ́nu tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ wá gbogbo bá kádà lápá tó pàdé báyìí àmọ́ yànnà yìí tó kù àmọ́ àwọn yìí tarí kó ṣe kókó pàtàkì jùlọ ẹni bá ńlá ní ẹ̀fọ́ òun fẹ́ pa ẹran kódà ó wù kí n pa ẹran àníyàn nù irú ẹni bẹ́ẹ̀ bí ò bá ti mú kankan kúrò níbi irun ara rẹ̀ tó fi tá à ń sọ̀rọ̀ yìí irun eré là ń sọ ni irun jàgbọ́n irun abíyá tàbẹ́ẹ́ kéèyàn stọ́pù ẹ̀ lára àwọn nǹkan tó rúkọ̀ mọ́ ọdún léyà ni a gbọ́dọ̀ mú nǹkan kan kú nínú irun ara wa. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn náà sọ bẹ́ẹ̀ bí hadith kan hadith tí alimami muslim náà gbà wá. Ànábì ní idha dakhala al-ashr ànábì ní bí a bá ti wọ ọjọ́ kẹwàá bẹ̀rẹ̀ dòlẹ́hìjà wà àrọ́dà àdókòm àyùdọ́hìyà ẹnì kọ̀ọ̀kan ní àwa rẹ̀ tó lérò pé òun fẹ́ paléyà fàlàyà mẹ́sàmì ṣàríhì wàlàmí bàṣàrìhì ṣe àná ànábì ní irú ẹni bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ mú kankan kù níbi àwọn ọmọ ara rẹ̀ àti àwọn bíi ìkànnà ọwọ́ rẹ̀ àti tẹ̀sẹ̀ rẹ̀ náà ọ̀rọ̀ àdìsí ló gbé wá nù. òun lámọ́ fi ń sọ fún wa gbogbo pé n tó bá ti jẹ́ ọdún ẹ̀sìn ni ìsìlámù wa gbé wá ẹ wo ń tìjọ ọdún léyà nísìn kẹ́nìkan mo lóyún nísìnyí ìbọn abẹ́ títì rẹ̀ kíkà sí mọ̀lúdì ẹ̀ lérí kankan tó jọ ọdún hijira ẹ̀ lérí kankan tó ẹ̀ lérí kankan tẹlifíṣọ́ kọ̀tí ẹ̀ wọ ọdún léyà tó pé ọdún ni ànábì ní ẹni bá lánìyàn tó bá lérò ó bá wù pé òun fẹ́ pa iléyà bí mẹ́wàá bẹ̀rẹ̀ rẹ̀ tó bá ti wọlé báyìí kò gbọ́dọ̀ mú nǹkan kan kó bi àwọn ọmọ ara rẹ̀ àti ìkànnàwọ́ rẹ̀ mọ́ ẹ̀wọ̀n kan níta kan pé ẹ̀sìn ni tó bá jẹ́ pé ẹ̀sìn ni tó bá ní àṣẹ èyí tí mo bá ti ní á ṣe tí ò ní kan síbẹ̀ àwọn onígbà àwọn oníṣe àgbọ̀rọ̀ ṣerú ẹ̀ tó alákọ̀ọ́kọ́ nu eléyìí tá à ń sọ yìí kò yọ obìnrin lẹ̀ kò sì yọ ọkùnrin lẹ̀ ẹlẹ́ẹ̀kejì lára àwọn ká pé ká tún gbìyànjú ká tún sọ tó ní kan sí pẹ̀lú mẹ́wàá bẹ̀rẹ̀ yìí náà حديث فاو عبد الله بن عباس رضي الله تعالى عنهما عنا بحديث كوا كن كان بلمي وابري النبي من أيام العمل فيه العمل الصالح فيهن أحب إلى الله أحب إلى الله فيه من هذه الأيام العشر أبو عبد الله بن عباس wọ́n lánàbí ní kò sí ọjọ́ kan nínú gbogbo ọjọ́ ayé kò sí ọjọ́ kan nínú gbogbo ọjọ́ ayé tó yẹ pé a máa ń ṣe iṣẹ́ tó dáa iṣẹ́ olóore ń bẹ tọ́lọ́ wọn nífẹ̀ẹ́ sí iṣẹ́ olóore náà tó tó bọ́lọ̀ wọn ṣe máa ń nífẹ̀ẹ́ sí iṣẹ́ bá ṣe inú mẹ́wàá bẹ̀rẹ̀ dòlẹ́ṣẹ́jà yìí lọ ìyẹn ni pé iṣẹ́ olóore tá a bá ṣe ní mẹ́wàá Dhul-Hijjah yìí tó bá ti wù kó kéré tó ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ ju èyí téèyàn ṣe tó tóbi gan ní àwọn ọjọ́ mi tí èso ọjọ́ yìí lọ kọ́dà bó jẹ́nu àwẹ̀ ló bọ́ sí kò jáde nínú hadisi pé kọ́dà bó jẹ́nu àwẹ̀ ló dọ́ sí àmọ́ bó ti sọ ni ó sọ mọ́tòlákù ni ma min ayyami ma min ayyami nítorí yà wá dákọ̀ nú àwẹ̀ ni pé kó máa wá sínú ọkàn wa náà pé àwẹ̀ wọn ń kọ́. anábìtì máa ń bá mi kò sí ṣe èsìtì náà ààrí èsìtì náà wá jẹ kó ní àyàfi. kò sí iṣẹ́ tèèyàn lè ṣe ní ọjọ́ lásán kọ́dà bó jẹ́nu àwẹ̀. tó bá ti kó tóbi tó bá ti kẹ́yìn dáhùn bẹ́ẹ̀ tó tọ́lọ́ nífẹ̀ẹ́ tó tọ́lọ́ nífẹ̀ẹ́ sí tó yìí ní ẹ̀ bá ṣe ní mẹ́wàá ìbẹ̀rẹ̀ dọ̀lẹ̀ ẹjà yìí tó bá ti wù kó kéré tó. àwọn èèyàn wa máa ń ṣe àtìgbọ́ rẹ̀ kọ́dà ó ní àwọn èèyàn wa bá mi pé àwọn àgbọ̀nù rẹ̀ tó sábà kan sọ báyìí àwọn àgbọ̀nù rẹ̀ tó sábà kan báyìí pé pé dọ̀lẹ̀ ẹjà yìí ó lóore ju lè látò kádì lọ. mẹ́wàá bẹ̀rẹ̀ mẹ́wàá parí àti dàápọ̀ nù. tẹ́ẹ̀rí èyí tí hadith -ta ń sọ yìí ti dùn ṣíjà àwọn déèní déèsì ti ni ti rọ̀mọ̀dán mẹ́wàá gbẹ̀yìn ni náìtì ni náìtì ló sọ eléyìí ń sọ pa òru eléyìí ń pa ń sọ ọjọ́ àwọn ọjọ́ ta ń lò ọjọ́ ayé ń lò àárọ̀ ọ̀sán ìrọ̀lẹ́ àárọ̀ ọ̀sán ìrọ̀lẹ́ lèyí àmọ́ èyí tí rọmọdánà ni òru ni látìgbà tó òrùn bá ti òrùn òrùn bá ti wọ̀ báyìí òun lòun sàn tiẹ̀ ṣẹ́gẹ́tì nísìnyí kò dàrú mọ́ra wọn. sò iṣẹ́ tí yẹn bá ṣe ní àwọn ọjọ́ wọ̀nyí èyí tí yẹn bá ṣe ní mẹ́wàá ìbẹ̀rẹ̀ zòlẹ́jà ó dáa jùlọ púpọ̀ ọlọ́run nífẹ̀ẹ́ sí púpọ̀. kò sí dáhà mímu sọ léyìí fún wa pé àwa tí a bá máa ń ṣe dáadáa tẹ́tẹ́lẹ̀ kábíyèsí bá tó máa ṣe lọ tẹ́kọ́ aláwọn àsìkò kan tá a máa fi fílẹ̀ pé òròjú máa ń bá wa kóró ojú oṣù kìnìyí kó má bà wá ń bẹ̀. ẹni tó wọn ò tẹ̀ ní dáadáa kan ti ń ṣe kóná oṣù kìnìyí kóná gbìyànjú ẹ̀ ìfi ọlọ́run ni. ara ìfẹ́ tọ́lọ́ ọba ní sí àlùmọ́ àná Muhammad sallallahu alayhi wa sallam. kì í wá sí pé a ṣe àlọ́ wá iṣẹ́ dáadáa kan káàkiri pé ẹlẹ́kùnrin lámàṣe wé lámàṣe. nínú nǹkan tá a tún gbìyànjú àti ṣe àlàyé mi báyìí ni pé táwọn yẹn máa ń sọ nípa wọn ní kọ́dà yẹn ti sọ pé bá a bá ti wà fẹ́rẹ́ bí ó ṣe dìtú tọ̀mọ́ alọ́ọ̀nù ẹnìkan pè mí láàárọ̀ yìí ó lẹ́nìkan ní pé òun sọ fún ẹnìkan pé tọ̀ àwọn mẹ́wàá bẹ̀rẹ̀ àwọn mẹ́wàá ìbẹ̀rẹ̀ àgbẹ̀dọ̀lẹ̀ ìjà ó ti bẹ̀rẹ̀ lónìí o ẹni wá ní kò sáwẹ̀ mo ní bọ́ ti wí yìí náà bọ́ wípé mi náà èmi náà ní kò sáwẹ̀ náà ni fi àwẹ̀ mẹ́wàá bàbá sọ lára sọ dáì máa lọ́wọ́ nù bí bídí àti máa ń bẹ̀rẹ̀ náà nù àwọn adé ká máa gbìyànjú ká máa gbọ́ọ̀rọ̀ àwọn àáfàá yé dáadáa àwọn ká máa gbìyànjú àwọn ah, nítorí pé àwọn fẹ́ sí ọ̀rọ̀ yìí gbọ́ káwá nípa ẹ̀wọ̀n kò sáwẹ̀ ń bẹ̀. ìta anábì sọ ni pé ẹ sì sí olóore kò ní agbáwẹ̀ bí wọ́n bá rò pé nítorí ọ̀rọ̀ ọlọ́run nu sí olóore yìí dídí nìyí àwẹ̀ ni ẹnu ọjọ́ kan náà ló láwẹ̀ ń bẹ̀ ẹ́ ọjọ́ àràfá nìkan ni wọ́n mú àwẹ̀ wá special ń bẹ̀ sẹ́láwọn ọjọ́ yòókù kò special fún àwẹ̀ iṣẹ́ tó kò bá jẹ́ nǹkan tó fẹ́ kéré jù náà ni òun àtàwọn ẹlẹ́sẹ̀ dédé àmọ́ ààwẹ̀ ọjọ́ àràfà òun tún ní sẹ́ṣà ládàá ọ̀tọ̀ ni tò kò ṣe pé ẹlẹ́kọ̀ọ́mọ́jà dápọ̀ o ààwẹ̀ ọjọ́ mẹ́wàá kan ò sí nínú mẹ́wàá bẹ̀rẹ̀ dòṣẹ́jà o kò sí ààwẹ̀ bẹ́bẹ́ o iṣẹ́ olóore lànẹ́bì sallallahu alaihi wasallam ló ní ká máa ṣe àmọ́ sí olóore ara rẹ̀ náà ní ààwẹ̀ wà tòbí ìwà rò pé ààwẹ̀ ló rọ̀ ọ́ lọ́rùn o lè gbàwẹ̀ pé káà ń sọ ni pé má gbàwẹ̀ làwọn sọ àníkẹ́ ìmọ̀ gbára àmọ́ ẹ má sọ ọdún pé ààrẹ mẹ́wàá bẹ̀rẹ̀ lóyà mẹ́wàá bẹ̀rẹ̀ lóyà tó ti wá di kàmá lọ́nu lẹ́yìn wọn wá ní kò síbẹ̀ mọ́ àmì kí ni yẹ kò síbẹ̀ mọ́ tá a máa ń gbọ́ lọ́dọ̀ àwọn àfáà tún náà tó bẹ́ẹ̀ ni àwa la ṣe àwọn àfáà gbọ́ anabi sallallahu alaihi wasallam níbi àdéhùn yẹn náà ó ní kò sí àwọn sẹ́tì yẹn máa ń ṣe lọ́jọ́ lásán èyí tí yẹn bá tọ́lọ̀ èyí tí yẹn bá ṣe ń dòlè hijja yìí ọlọ́run bá nífẹ̀ẹ́ sí ju èyí tí yẹn bá ṣe nínú àwọn ọjọ́ mi lọ. tẹ́rí bó ti wá àwọn sọ́ábà yìí ó gbà màláka yìí wọn. wọ́n á wò káwọn lè bá ọ̀rá sáńdì ànábì dáadáa wọ́n á bèrè kwẹ́sàn ànábì. ànábì sọ ọmọ tó kò sírù sẹ́wọ̀n ìtumọ̀ rẹ̀ nu máa ń àyà mi kò sírù sọ. ní wọ́n ní jihad fi gbé wọn ò mú ọ̀ràn wọn ò mú àwọn nǹkan pé ó jẹ́ ojúlówó ọ̀ràn wa wọn àwọn ìpínlẹ̀ yorùbá ọ̀kì ọjí àlọ́dọ̀ lọ ni sẹ́kẹ́tìsì wọn ò mú hajj wá ọ̀bọ̀ ọ̀mọ́ lọ nínú tẹ́tẹ́lẹ̀ wọ́n wá mú àwọn aṣẹ olóore tá a máa ń ṣe wọ́n á mú ìtò ní agbára jù nínú sí olóore wọn mú wá wọ́n ní wọ́n láti jihad fi sabilillah àti kéèyàn ṣe ti jihad náà sójú ọ̀tọ̀ ọlọ́run ọba àdébí ni bẹ́ẹ̀ ni wọ́n láti jihad fi sabilillah bẹ́ẹ̀ bá ṣe jihad lọ́jọ́ lásán bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ míì tí ò tó jihad nínú mẹ́wàá bẹ̀rẹ̀ bùdó hijab èyí dá sí òní sì dájú ọlọ́run nífẹ̀ẹ́ ju jihadu tá a ti lọ́kànlá lọ kọ́lá bó sọ sàn áwẹ̀ ní ẹni jihadu ọ̀hún. àlejò wa sa oní ìlà rajulun kharaja bi nafsihi wa malihi wa lam yarji' àyàfi dábàárẹ̀ tó lọ sójú ogun tó tán sọ̀rùn tó kú sọ̀rùn kéèyàn kú sójú ogun nìkan ní iṣẹ́ tó lágbára ju èyí tẹ̀ bá ṣe nínú mẹ́wàá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ́jà lọ tó bá rí bẹ́ẹ̀ ẹ ti ń gbọ́ alókèrè ní àtàgbọ́ mọ́sálásí náà ní ẹlẹ́kùtù ọlọ́run ẹ má jà fojú kiri dáadáa kan. ànábì sọ fún àtẹ̀tẹ̀lẹ̀ náà pé wọ́n láti àkìrọ̀ nà lè máa rò fíìmù ṣẹ́yàn ànábìrì sọ fún wa pé ẹ má fẹ̀yìn mùsùlùmí o ẹ má fojú kéré dáadáa kankan o tábà ní ẹ ṣe báyìí fojú kéré dáadáa o tó pé àmọ́ ah, ìtọ́lọ́ ọ̀bọ tí yóò yọ ọlọ́ọ̀bá nínú kọjú àmọ́ ah, lẹ́ẹ̀mọ̀ bí àwọn alùsùn náà gbogbo làwọn máa ń ṣe máa tún gbélé yìí wọ́n tún ṣe máa gbélé yìí wọ́n tún ṣe torí wọ́n mọ̀ pé èyí tẹ̀ ń fojú kéré yìí gan-an ó lè tẹ̀sùn wọn. àníbi wọn la ọ̀ntẹ́lẹ̀kọ kọ́ra ẹgbẹ́ inú tọ́lú pé dáadáa tọ́lú sínú pé kọ́ wo ọmọ ìyá rẹ̀ báyìí ọmọ ìyá rẹ̀ mùsùlùmí kọ́ wo pẹ̀lú ojú tó da kọ́ fojú dáadáa kọ́ fún ọmọ ìyá rẹ̀ báyìí kó kínú rẹ̀ sì dùnbọ̀ sí wò dáadáa ni dáadáa ni kí yẹn wọ ọmọ ìyá yẹn inú rẹ̀ wá dùn ó sì rẹ̀ ni pẹ̀lú wò tí yẹn wò lásán sẹ́pẹ́ yẹn máa ń wò yẹn sínú rẹ̀ sì bàjẹ́ kíkó lágbájá wò ní báyìí tí wàá délé màá rò pé kí n máa ti tán lágbájá àbí màá yàgbé ara ni kí ló sì máa dàdá báyìí lọ́lọ́ inú rẹ̀ onídùn bá ti wò ó wíwò lásán máa ń dùnyàn nù ẹ̀kọ́ kò náyàn lówó kò náyàn ní agbára kankan kéèyàn kan wò yàn ẹ wo ọkàn wo báyìí ó wá bó ṣe wò ó yìí bó ṣe gbà wò ó ní dùn nù èló ló náyàn torí ẹlòmí wa sọ pé ṣe dáadáa ṣe dáadáa wọn wà pé àwọn ọ̀tún lówó ṣe ọ̀tún lówó ṣe yìí o bẹ́ẹ̀ lọ́mọ wa bá pàdé yìí báyìí òun yóò wù yóò wù nù ni yóò wúnu yóò wá lejú mùsùlùmí kìí ṣe bẹ́ẹ̀ so lára àwọn àǹfààní tá a rí nílé yìí so àwọn tí olórí tá a ṣe bá ti sọ láti jó níyìn àwọn kan tá a ti tá a bá sábà náà ni tá a bá sábà ẹjẹ́ á rí pé ká tọ́jú ẹ̀ dáadáa nínú abẹ̀rẹ̀ yìí ìbí ìrìnnà kírun jẹ̀máà ìmọ̀ sáré sáfúwájú ìgbàwẹ̀ náà ìmọ̀ tọrẹ ìmọ̀ bùyàn ní nǹkan ṣe dáadáa sóbì ṣe dáadáa sọ́kọ dùn àwọn ọmọ rẹ náà nú àwọn ṣe dáadáa náà bẹ̀rẹ̀ lámẹ́ka gbogbo nǹkan tí Islam kò wá sí òní ẹ bóyá ìwọ̀ye tiẹ̀ ẹ ṣe tẹ̀tẹ́lẹ̀ máa ṣe dáadáa lásìkò táwa yìí. sọlẹ́ yìí lára àwọn nǹkan tá a rò kápá kéèsì wá sí ni. bákan náà lára àwọn kan tó rúkọ̀ mọ́ ọdún léyà pípa ẹran pípa ẹran yìí àwọn àfáìsì wọ́n pín sí méjì níbi ìdájọ́ rẹ̀ kí ni sọkúmọ rẹ̀ kí ni ìdájọ́ ìpa ẹran níbi ọdún léyà. àwọn àfáà kan sọ pé ìdájọ́ rẹ̀ ni pé sunnatun muwakkadatun sunnatun muwakkadatun sunna ni àmọ́ not ordinary sunna. ṣé ẹ rí i táwọn sọ̀rọ̀ nípa ṣókùmù ìdájọ́ ẹ̀fọ́ ní sunna ni sunna tá a bá kóyà yín ó yàtọ̀ sí sunna nẹ́bí tá à ń pariwo à ń sọ pé àdájọ́ ni o bóyá ìwé ẹ̀ tí ò yára ń bí díẹ̀ náà nù sọ́kọ́ pé súnà nábì tá à ń pariwo yíyé sọ́ran yàn sẹ́rí súnà nábì tá à ń pariwo ni pé ìlò ọ̀rọ̀ ànábì òun ni súnà tá à ń sọ ìlò ọ̀rọ̀ ànábì sọ́ran yàn ni àbọ̀ràn yàn kọ́ bí ìyẹn ni ká ìlò alukurhani karim ká lo òfin alukurhani karim sọ́ran yàn ni àbọ̀ràn yàn kọ́ ìwà lo ọ̀rọ̀ tádébí náà bá sọ sọ́ran yàn ni àbọ̀ràn yàn kọ́ òun ni tí wọ́n tá à ń sọ òun ọ̀ràn yàn ni àbọ̀ràn yàn kọ́ ẹja bí ara bá nísìnyí ká lo alukurhani ká máa ti sàdájọ́ ọ̀ràn yàn àbọ̀ràn yàn kọ́ káàlù ọ̀rọ̀ ànábì ká ti dájọ́ sọ́nà ìyàbọ̀ ọ̀nà ìyàkọ́ ọ̀ràn ìyàn ni so súnà tá à ń pariwo ni ọ̀ràn ìyàn ni àyàn máa ń sì gbọ́yé iná káyìn náà tuntun nísìnyí ẹ̀pẹ̀ kan súnà sẹ́rìsì súnà tá àyè tá à ń sọ nísìnyí nípa ìdájọ́ ni lọ́dọ̀ àwọn àfẹ́yìn fi pípé kí ni ìdájọ́ eléyìí kí ni ìdájọ́ eléyìí kí ni ìdájọ́ eléyìí ìbẹnu tọ́lọ̀ ni a ṣe tí ìbẹnu kùránì gẹ̀rí nìyí àwọn kan bẹnu kùránì jẹ́ pé òun náà èso ọ̀ràn yìí ṣé súnà lónà ṣèbí ìdájọ́ rẹ̀ nǹkan yẹn ìdájọ́ rẹ̀ ìdí mẹ́nu kọ́ra ni ẹ wá pé ìdájọ́ rẹ̀ sọ́nà yẹn ni ọ̀ràn súnà ni ìmẹ́nu kọ́ra bíi ìfọ́mọlọ́yàn wàlídáàdì wàlídáàdì ọlọ́run ní gbogbo àwọn bímọbímọ tá a fún lóbìnrin àwọn obìnrin tá a fún lọ́mọ tí wọ́n bímọ yòròdìrìnà àwòládàhùnà àwòlẹ́yìn kàmìlẹ́yìn kọ́ fún àwọn ọmọ wọn kọ́ fún wọn ní ọyàn ọdún méjì. tẹ pẹ́ wọn ti sọ lọ ràn yẹn ni. à ń gbà tó lọ́wọ́ parí ẹ̀ tó gbà wọn fásitì mọ́ yẹ́ ni àwọn òdá o wọn ni liman àròdà à ẹni tó bá rí pé ó wù òun ìfọmọlọ́yàn òun two two years ni èyí tí o bá wù ọ́ kọ́ táwọn àwọn abẹ́nà kì í sọ̀rọ̀ ẹni wọ́n láti rí wọ́n láti ka ilé ìjọba inú kuran láti ka so ìmọ̀ àwọn pé èyí tàbá nínú kurani òun rọ̀rọ̀ yàn èyí tàbá bí àdìsí òun ní súnà àìnímọ̀ ni o ìbẹ́nu àlùkùránì kẹ̀rí ìjẹ́ pé inú kuran wà. ṣòkòtò rẹ̀ ṣẹ́ni ìdí ní problem wọ́n yẹ kára tàbí tí máa ti kọ́ lọ sẹ́sìmẹ́tì rẹ̀ máìkì ò dámọ́ kì í ti bá jèrè. mo máa ń bọ́ ọmọ yẹn sọ̀rọ̀ nípa ṣòkòtò rẹ̀ pé kó sún ṣòkòtò rẹ̀ sókè ẹ gbọ́ tó wí ó ní ṣèbí súnà ni <laughs> because ó ní ṣèbí súnà ni àwọn ìtàn gbàgbọ́ yẹn súnà sí pé ihun tó bá wá látọ̀dọ̀ ànábì wallahi lábì ó yẹ kí nǹkan ọ̀rọ̀ yìí ó yẹ ká máa ń sọ dáadáa kó tó yí àwọn èèyàn sí àwọn èèyàn mi ò fẹ́ ṣèfẹ́ náà ẹni yìí nìsín tó gbọ́dọ̀ àfa rẹ̀ ni wàláì mo ní kó fàtó sókè oníṣèlú súnà ni meanwhile torí pé tó wá lọ́dọ̀ ànábì ó wá lọ fún mi ní definition súnà ní ọ̀dọ̀ àwọn afẹ́yìn fi kí tó wọn ti ké nínú àdòdúsùlẹ̀ wà léyà oníṣèlú tó ti súnà ni pé amalon mustahabun man fa'alaha nala sawaba wa man tarakaha la yu'aqab ẹgbẹ́ tí lọ́mọ wá mà nísìnyí ó ti dà pọ̀ ọ̀dọ̀ àná Muhammad sallallahu alaihi wasallam òun ni ọ̀rọ̀ ti jáde pé ẹ fa ṣòkòtò sókè àwa ni wàá máa hukmuhu kí wàá ní ìdájọ́ fífa ṣòkòtò sókè àwa ni kí ni ìdájọ́ rẹ̀ sí ìdájọ́ rẹ̀ sọ̀rọ̀ yẹn ni àbí súnà kìí ṣe pé n bá ti wá dọ̀ àná Muhammad là ń pè ní súnà nǹkan lè wá nínú Kùránì tó jẹ́ súnà ìkan lè wá nínú hadithi tí ó jẹ́ súnà ìkan lè wá nínú alukuhan tí ó jẹ́ ọ̀ranyàn ìkan lè wá nínú ọ̀dọ̀ anábì tí ó jẹ́ ọ̀ranyàn náà ìdájọ́ kí sùkò tó wá lókè ọ̀ranyàn lòun torí tí èèyàn bá jọ́ràn yẹn èèyàn ní wọná anabi sallallahu alayhi wa sallam anabi ni gbogbo ẹni tí ṣòkòtò rẹ̀ bá kọjá kókósẹ̀ anabi ni fi nàá wọn yẹ bá àdàdébi eléyìí <laughs> wọn yẹ bá àdàdébi eléyìí so ìdí àmọ̀ pé ìdájọ́ kí ní ìlú ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn ni kí mùsùlùmí kí sòkò yẹn lókè so bí tájú alọ́ ni pé kí ni kí ni ṣùkúmù pípa ẹran léyà mo wá ní ṣùkúmù rẹ̀ àwọn afá àkóso náà mélòó ọ̀nà méjì kí ni ìdájọ́ rẹ̀ nù sẹ̀ríà sọ̀ràn yẹn ni àbí sọ̀ràn yẹn àwọn afá àwọn kan kó ní à súnnàtù muwakkadatu súnnàtù muwakkadatu ìyàtọ̀ wọ́n ní mẹ́ láàrin súnnà àti súnnàtù muwakkadatu à ń pa nǹkan ní súnnàtù mustahabba súnnà tá a fẹ́ kéèyàn ṣe tó bá ṣe yóò gbalada tí kò bá ṣe kò ní jìyà òun là ń pẹ̀lú sunnah mustahaba ok tábà tó wá ní sunnah tó mú wa kádà ńkọ́ sunnah ta kàn pa ni sọ́dúnmọ̀ pé téèyàn bá ṣe òun èèwọ̀ jìyà ni àbí kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin sunnah ta kàn pa àti sunnah tí mustapha kan fẹ́ ni kèé ṣe nǹkan téèyàn kàn lè rìn ìdúrà pé ní ìsín kí ẹ rò pé èsì òun mi ìṣe mọ akádà nìyẹn o ọlọ́run lè bínú síyàn tí bá kàn pé èsì mo lágbára ẹ̀kọ́ kí èsì lápẹ̀lú ẹni sẹ́yìn àwọn nẹ́fìlà tá a máa ń yàn nẹ́fìlà àrùn bàbá tí òun yàn tán báyàn nẹ́fìlà àbí èyí tó yẹ pé a yàn nẹ́fìlà ká tó kírun yàn àwọn nẹ́fìlà kan bẹ sunnatu mustahaba làwọn nínú àwọn nẹ́fìlà àrùn àwọn kan bẹ súnà tó mọ̀ akádà làwọn. baba káyìlá tán ayẹ̀nà fìlà súnà tó mọ̀ sàhábà ni ẹ̀sìn tó awòye kátìmọ́gbìn tán ayẹ̀nà fìlà súnà tó mọ̀ sàhábà ni. ẹ wá rí rákàtà fájírì súnà tó mọ̀ akádà lòun wítìrì náà súnà tó mọ̀ akádà ni mùsùlùmí ò kàn gbọ́rọ̀ wọ́wọ́ kó sí ni kó fi méjì ilẹ̀ bóòlù àwọn sọ àwọn afáàdì sọ́ọ́dì rẹ̀ wọ́n sọ́ọ́dì ànẹ́ Muhammad wọ́n ní bá ànẹ́ bá tíráfù àwọn sọ̀hábà wọ́n tó ànẹ́ bá tíráfù ànẹ́bí sallallahu alaihi wasallam ànẹ́bí ìmọ̀ fi gbogbo àwọn náfìlà ìmọ̀ fi kalẹ̀ gbogbo náfìlà ìmọ̀ fi kalẹ̀ àfi méjì nìkan ní fi kalẹ̀ ó wà tíráfù o kò sí tíráfù o kí méjì kalẹ̀ méjì o lákàtà alifájìrì àti kíni ó kàn pánù bí bá nígbà ìkankan wá séyàn ìkankan wá séyàn ànábìyẹ ìwé òfilẹ̀ so tàbá ní súnà tó wá kádà ni súnà yẹn súnà ìdájọ́ súnà la fún àmọ́ kò dé dájà pé èèyàn ti kí nìyí ẹ́ èèyàn ṣe ọlọ́run ọba so àwọn kan sọ bẹ́ẹ̀ àwọn kan ní wàjìbà àwọn kan ní ọ̀ràn èèyàn ni kéèyàn pa ẹran léyà náà àwọn olómìnira àwọn mọ́tàbí Uh, Abu Hanifa àwọn tí wọ́n àwọn náà sọ pé ọ̀ràn yẹn ni kódà Imam afáà Ibn Taymiyyah rahimahullahu ta'ala lára àwọn afáà tó bá fi ọ̀ràn yẹn ní kí ẹlẹ́yà bẹ́ẹ̀ ni Imam Ahmad ẹwà rí mọ̀lìkíyà yi ṣàfihàn àwọn mẹ́rin yìí àwọn mẹ́ta yìí àwọn làwọn gbà pé súnà àwọn àfáwọn yìí wọ́n yìí sàdédé máa ranjú kán sì jòkó kán mú dájọ́ wa pé eléyìí ọ̀ràn yẹn ni eléyìí sọ̀ràn yẹn ní máa ń ní ìtẹ́ máa ń wò ìtẹ́ máa ń wò yìí àwọn máa wò pé ní ah, àwọn àlè wò pé ní ìmú ah, ti Imam Málìkì ti àfáà yìí ni mù kìí ṣe bí a ṣe tó kí nínú kéjì kìí ṣe bí a wò pé ní ah, àwọn olókọ́ àfáà tí wọ́n kẹ́wù tó bá tírèsì wọn bá àwọn méjì wọ́n mẹ́rin wá ni ó ṣe é ṣe pé pé ẹ̀rí tí wọ́n tẹ́yà àwọn ènìyàn àkọ́kọ́ mú wá táwọn fi ní súnátù wọn kádà ni káwọn ẹlẹ́ẹ̀kejì máa rí àbí kí wọ́n rí báwọn ṣe ọ̀rá sáńdì ẹ̀ àwọn ọ̀rá sáńdì báwọn lè sọ̀rá sáńdì ẹ̀ nǹkan tó lè ṣẹlẹ̀ náà nìyẹn àmẹ́rí àwọn méjì yàtọ̀ àwọn tí wọ́n ní ah, tí wọ́n ní súnátù wọn kádà ẹ̀rí tí wọ́n mú wá ni pé ẹni tí mo kàlẹ̀ kan ìdá dákọ̀lá aṣọ àdìsí wa ní muslim tí mẹ́wàá ìbẹ̀rẹ̀ dùn hijja tó bá ti wálé wọ́n àrọ́dà àhàdùkùn wọ́n àrọ́dà àhàdùkùn àyùndọ̀ṣẹ̀yà àwárí ẹnìkan nínú yín tó gbèrò láti ó intend láti ta ẹran ó gbèrò láti ta ẹran ó ah, nípa ẹran ó tún kúnlẹ̀ à ah, kìí sọ̀rọ̀ yẹn nù sẹ́kẹ́tìsì àmúṣe wọn tó náà bẹ̀rẹ̀ pé tí wọ́n ti mọ̀ ọ́ wọ́n rí pé ànẹ́bì èfilẹ̀ wọ́n rí pé ànẹ́bì èfilẹ̀ so nítorí káwọn amú ni ẹ ẹ ráwọn tó ya pé ọ̀ràn yẹn ni àdìsí tí wọ́n àdìsí wọn sọ́ọ́tù ẹ̀ wọn àná yìí ni mọ́ńkànnì lẹ́hùn sáà ẹni tọ́lọ́ bá ṣe ìgbà láyè fún wọ́n lẹ́mu yìí dọ́ ó sì gbà láyè fún kò wá pa ẹran fala yaqrabanna musalana ẹni yóò gbọ́ débi tá a ti ń kírun yìí mọ́ <laughs> hadithi kanu annabi sallallahu alaihi wasallam ó sọ pé man dhabaha qabla salat ẹni bá pa ẹran tiẹ̀ kó tó di pé ìmọ̀ kó ló gbá kírun rí òun wá pẹran ànábì ni kó pa ẹran mi kó fi rọ́pò rẹ̀ kó pa ẹran mi kó tó kí ni kó fi rọ́pò rẹ̀ àwọn tí wọ́n ní ọ̀ràn àyàn ni ẹ́ àdìsí tẹmuwárì tí bá ní ká wò nísìnyí àwọn táníkèé sí ọ̀ràn àyàn táníkèé sí ọ̀ràn ni àdìsí méjì yìí. táwọn tí wọ́n mú wáyìí náà àwọn lè wò pé náà àwọn ò sí yẹn ni ẹ wà lákọ̀ọ́kọ́ òní mọ̀nkánì láwùsà ẹni tó bá gbà láàyè tó lọ́wọ́ ó wá pa ẹran ó sì lówó lọ́wọ́ òun náà sọ ọlọ́run gbà láàyè ni ẹni tó bá gbà láàyè so àwọn lè wò pé pẹ̀lú àdìsí yìí náà ńkọ́ àwọn olùkọ́ ọ̀ràn yẹn náà ni pé kádà náà ló nítorí ntọ lówó ọgbọrọ ọ̀gbọ́rọ̀ fojú kí o fi àyè nípa torí pé lówó lọ́wọ́ nítorí sọ di mụ náà nu tí ò sọ di súnà tó so àwọn tí wọ́n ní kì í sọ̀rọ̀ àyàn sani súnà tó muakada ni wọ́n sì lè rí hadith yìí lò bẹ́ẹ̀ náà ni hadith ẹlẹ́kejì tí ẹni bá pa ẹran tiẹ̀ kọ́bílà sọ́láàt kọ́ ọgbẹ́ kírun kó pè ọ́ nípa nítorí pé ni ṣùrùtù ni àbàbọ̀ ọ̀dẹ́bẹ̀ májẹ̀mú tọ́lọ́ wọn fi gba iléyà wa lọ́wọ́ wa ni pé àsìkò ó dàbí lápòjú ẹni sìn ẹni tó kí irun zúrì ó wá kí irun zúrì nísìnyí báyìí ó wá òun káyìí láti òun nísìnyí báyìí láago mọ́kànlá nílọrin là ń sọ o <laughs> ó fi láago mọ́kànlá báyìí nísìnyí àwọn ni àsìkò ayé lè sì tó báyìí tó àyíká bá tó kí ló ṣe yóò dá padà ní torí pé ara májẹ̀mú tá a fi gba ìrun lọ́wọ́ wa kèé ṣe pé kò kírun àmọ́nu májẹ̀mú tá a fi gbà rún ni pé dùkúrù lùwákìtì kásìkò wọlé bẹ́ẹ̀ náà nu májẹ̀mú tá a fi pa iléyá tá a bá pa òun ni pé pé ó ní àsìkò tá a máa ń pa iléyá kèé ṣe pé ilẹ̀ ń mọ́ báyìí dé ọ̀gbọ́ kálíbà rẹ̀ ẹ̀yà dáadáa àwọn ẹ̀yà ti pákalẹ̀ akàndarí dáadé pé pé rẹ̀ ní kákọ́ àwọn wọn májẹ̀mú ni pé wọ́n kírun ìdì tán káàdùn kí ni káàdùn pa ẹran àníbi wa ni ẹni bá wá pa ẹran tiẹ̀ kọ́bùlá àsọ̀lá káàdùn kírun kí ló ń sọ fẹ́ẹ́ dì ànábì ni kó tún ẹran mi pa. so àwọn tí wọ́n ní kí n sọ̀rọ̀ yàn tí wọ́n tún wo hadith yìí náà pẹ̀lú hadith yìí náà kọ́ wọ́n sì lè kú bẹ̀ pé àwọn ò sí rí pé ọ̀ràn yàn náà ni so eléyìí wọ́n ṣe nǹkan tí mùsùlùmí máa ń so nǹkan tá a sọ pé bí ẹ̀ la yukallifu Allahu nafsan illa wus'aha kópa ẹni tí ò bá lágbára kò sí kí ni kò nípa. lára àwọn ẹran tá a ti pé kìí sọ̀rọ̀ yẹn ni pé kìí sí gbogbo ìgbà láàárín pé àwọn ìyàwó ànábì máa ń pẹran. kìí sí gbogbo ìgbà wọ́n bá ànábì sọ̀rọ̀ sọ́nà ànábì ó pẹran yọ kan ẹran méjì nínú àdìsá lè rí pé kìí yé sọ̀rọ̀ yẹn ànábì pẹran méjì ànábì wá pa ànábì ní eléyìí mo pa yìí èmi àtàwọn ilé mi lájọ ní. làwọn àbá sọ pé odidi ilé kan ilé ẹran kan ti tó fún yín ẹran àgbò láǹsọ o odidi ilé kan ẹran àgbò kan ti tó fún yín àti ìyá àtọmọ tí ẹ bá lówó ìyẹn pé ìyá ò lówó tó lè pa tiẹ̀ àwọn ọmọ olówó tó lè pa tiwọn ẹyọ kan ti tó fún yín ọ́ọ̀dù ọ̀wà ní eléyìí fúnra mi wálé àhàlè àtàwọn ilé mi tó bá ti wí bẹ́ẹ̀ ó ti kó àwọn ìyàwó rẹ̀ ọmọ ọlọ́run sì fi ńlá dábẹ́ anábì sọ̀rọ̀ láwọn àṣẹ́là anábì wá ní ẹ̀rí ẹyọ kan ìwé kùtùmù pa yìí wálé ummati ìmọ̀ni àrọ́dà ayé zubaha nínú ummati ẹni tó bá lérò ń gbà pọpẹ pẹranú àlùmímì ànábì tí ò wá lágbára láti pa pọpẹ pọpẹ yìí fún tó fi dìjọ́ àlẹ́ kìyàmà ní ìjọ ànábì sí wa so ń dòdò lẹ́yìn kan ara àwọn kata tó lè fi kìí sọ̀rọ̀ yàn náà nìyẹn lè yẹn ní bọ̀ tó yẹ pé ọ̀rọ̀ yẹn ni kò sì yàtọ̀ láàrin àwọn ọkùnrin àti àwọn obìnrin kìí ṣe gbogbo gbà òun náà ni àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam ẹ̀ máa ń pa. bákan náà ẹran léyà ó wà fọkùnrin ó wà fóbìnrin àti mo sọ fún àwọn ìyàwó àti pẹ́ pé ẹ jẹ́ kí ká yẹ súnà yìí ẹ jẹ́ àyè súnà yìí àwọn èèyàn ti máa ń rí gbà pé ọkùnrin máa ń pẹran wọ́n gbà ọkùnrin máa ń pẹran ẹ jẹ́ àyè ẹ̀yìn obìnrin náà lè pa ìyàwó Aisha radiyallahu ta'ala anha wọ́n pẹ̀rẹ̀ léyà lójú ayé ànábì ànábìwá ni ẹran tó pa yìí dù fún rẹ̀ wọ́n ní kò du ẹran ànábì ní káyíṣà du ẹran fún rẹ̀ lọ du ẹran fúnra rẹ̀. bọ́ bá wá rí i pé ọ lè du ọlójú ẹ̀rú ń bọ̀ wá pè èèyàn kí wọ́n bọ̀ du. àmọ́ bá pè èèyàn mọ́jẹ̀mọ́tò mẹ́bẹ̀ẹ́ ni pé ẹni tí wọ́n bá bá du ẹran ẹni yẹn kó wà mẹ́ẹ̀ ìyẹn gbọ́n dúró tì. ẹgbẹ́ lọ́dọ̀ tí wọ́n ní bóbi bá kí ọbẹ̀ mọ́rẹ̀ tí ó gbé ẹran wàlẹ́ àwọn òpè láti ẹ̀. ẹ ọ dájú o obìnrin bìnrin ó sì kí ẹran sí ń dú. kò sí kankan tó wáyé pé lágbára ìdíwà sí lójú. sọnù mọ́kì tó wà mẹ́rin tí ó pẹ̀rẹ̀ ńkọ́ kó dó ti ẹran rẹ̀ pàrọ̀ ẹ̀ pa kò sí nǹkan tó ń pè ní mìgbúngbú oyè kan lọ́tọ̀ ládùúgbò mi gbogbo àdúgbò ni oní odù pátá ẹrù pépà yẹ pé ẹni tó lẹ́rìn dídá di ibi wọ́n sì bá gbẹ́rìn kíráìmù ni o kíráìmù ni o tó pé ẹni tó lẹ́rìn gbọ́dọ̀ sí kí ni ó gbọ́dọ̀ wá bẹ́ẹ̀ hadithu Aisha ni ọdí Allahu ta'ala anha ó lá nẹ́bí sọ pé kó ń pa ẹran òun fúnra òun kó òun bá sì lè pa kó òun dó ti kó òun wá bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá dó ẹran náà náà. sọ yìí sọ ní pé ah, ìjẹ́ ọ̀ràn yẹn ẹran léyà èyí tó rìnlẹ̀ ni pé kì í sọ̀ràn yẹn kì í sọ̀ràn yẹn ni tábà ní súnà ni alẹ́ ní súnà tó ń mú akẹ́dà tó ń súnà tí ó tó kápá ni. àwọn májẹ̀mú tó wà fún ẹran léyà rẹ̀ pa májẹ̀mú tó wà mẹ́ẹ̀ kakọ́ ọmọ tó ń pè ní májẹ̀mú náà bẹ́ẹ̀ bá ti máa tó ń pè ní súnà. ìtọ́kọ̀ májẹ̀mú lọ́dọ̀ àwọn àfa tá a bá ti sàfẹ́kùn tá a bá ti kíní yìí o tá a bá ti gbọ́ táwọn àfa nu ẹ̀sìn tá a bá ní yìí mọ́jẹ̀mú ló jẹ́ o ẹ̀dẹ̀ padà òun èsì fẹ́ bí nǹkan yóò bá ti lè sí mọ́jẹ̀mú tá a bá ti sàfẹ́kùn mọ́jẹ̀mú níbi iṣẹ́ yẹn iṣẹ́ yẹn wà òkè. lápèjúwe nísìnyí lára mọ́jẹ̀mú ọ̀run tá a máa ń kí mọ́jẹ̀mú ọ̀run tá a máa ń kí tọ́lọ́wọ́ fi gbà ọ̀run fún wa yàtọ̀ sí pé yẹn kí bí anábìsílẹ̀ kẹ́yàn kí mọ́jẹ̀mú ni pé ọgbọ́dọ̀ gbóòórùn rẹ̀ gbogbo obìnrin tó fẹ́ kírun tí ẹsẹ̀ rẹ̀ tó màmá tó yọ ẹsẹ̀ rẹ̀ ọlọ́run nígbà rún lọ́wọ́ rẹ̀ tó má jẹ̀mú ni kò sí bó ti lè kí kọ́là kó kírun yàrá rẹ̀ kọ́là kó gbẹ́lẹ̀ kó tó lọ kírun lẹ́lẹ̀ ó dandan má jẹ̀mú ni kó bu ẹsẹ̀ rẹ̀ tẹ́sẹ̀ bá fi yọlẹ̀ àbí apá báyìí ó yọlẹ̀ ibi tó lè yọlẹ̀ òun náà ni fèsì rẹ̀ àtọ̀run ọwọ́ lẹ́yìn méjì ibò mi ò gbọ́dọ̀ yọlẹ̀ ó dàgẹ́ bí ọkùnrin tó fẹ́ kírun ni tó fi gé tó fi sọ níkà àbí tó fi níkà tó fi kírun ẹni yẹn náà nírun. lára májẹ̀mú òun ni dùkúlù wákìtì káyé kákùnrùn àsìkò òun káfẹ́ kí kájú ó tó sẹ́kẹ́tìrì sí obìnrin tó kírun lásìkò rẹ̀ tó kò náà nígbà wọn rẹ̀ so nítorí pé májẹ̀mú yẹn májẹ̀mú kankan ní ẹ̀sìn tí májẹ̀mú yóò bá fi lè sí mẹ́ tá a bá sàfẹ́ kúrú májẹ̀mú bí iṣẹ́ yẹn iṣẹ́ yẹn kọ́ mọ̀dùdù ọlọ́run nígbà lọ́wọ́ yẹn fún wa ni májẹ̀mú ti bẹ fún wa léyà tí ò fi ní jẹ́ pé ọkàn pẹ̀rànjẹ ni tó lẹ́bi sọ àdókìlá àwọn kankan pẹ̀rànjẹ ní ọdún ní o pẹ̀rànjẹ lásán ni ọlọ́run níjà pẹ̀rànjẹ lásán o. àwọn méjèèmú yìí a gbọ́dọ̀ gbìyànjú káwọn nínú rẹ̀ kátó ra ẹran kátó ra ẹran òun àwọn méjèèmú yìí wúlò ẹran tá a fẹ́ pa àwọn bóòlù láti jẹ́ kẹrin yóò rí bóòlù láti jẹ́ kó rí. alákọ̀ọ́kọ́ ẹran yìí ó gbọ́dọ̀ jẹ́ pé ó gbọ́dọ̀ jẹ́ ẹran tó lálàáfíà látòkè délẹ̀ náà pé lálàáfíà ẹran yìí lálàáfíà bẹ́ẹ̀ bá ti bá ẹran yìí lálàáfíà mọ́jẹ̀mú ni. làwọn bá wọn bí ń sàwádà pé ẹnu ẹpẹran má ra ràmí ọ̀rọ̀ bẹ́ẹ̀. rami mí ọbẹ bẹ́ẹ̀ rán ìyẹn pé àwọn bẹ ọba ti rà á ni o tí wọn náà pé ẹran yìí ó lè délé báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sáwọn ẹran bẹ́ẹ̀ láàárọ̀ ọdún rà mí ọba ti rà á àríkọ́ mú tó bá ti sún lójú e ni irú ẹran bẹ́ẹ̀ àìpaléyà o. mọ́jẹ̀mú rẹ̀ gan náà nìyẹn ẹran tó àlàáfíà bọ̀tí àwọn àlàáfíà ẹran yìí oríṣiríṣi ni o. nínú táwọ̀ lára pé kò lálàáfíà ni pé kò gbọ́rọ̀ jẹ́ ẹran tí ẹsẹ̀ rẹ̀ kẹ̀ kò gbọ́rọ̀ ní bólẹ̀jì kò gbọ́rọ̀ ní kélẹ̀jì ẹsẹ̀ gbọ́rọ̀ kẹ̀ àtìmọ̀ bẹ́sẹ̀ ẹran tí máa ń rí ṣètò bá bẹ́sẹ̀ ẹ̀kọ́ bá ti lè yàtọ̀ sí bẹ́sẹ̀ ẹran tí máa ń rí òun ó ti láàrùn mu irú ẹran bẹ́ẹ̀ èèyàn lè gẹ́ àmọ́rú ẹran bẹ́ẹ̀ àgbọ̀ fi pa kíni ìléya ẹja wò abáfẹ́ pẹran abáfẹ́ ẹran léya gbogbo nǹkan wáyé lásán la rẹ̀ ọ̀wọ́ wọ kankan ẹlẹ́kùnfẹ́ ọlọ fún wò dáadáa wọ́n fẹ́ ẹlẹ́kùnfẹ́ ẹran yìí ẹsẹ̀ ló kẹ̀ báyìí ṣùgbọ́n bí àwọn ti ń ta àwọn ọmọ kìnìún àwọn òbí mọ́ ẹ̀ nígbà tó yẹ jáde ni ó sì kìnìún kan mọ́dà wọn lóhùn tó ń wò tá tiẹ̀ ni o tó bá yẹ kó rúdúsù wa mẹ́ ilẹ̀ bákan náà á wo ojú nínú apẹ ẹran yóò lálàáfíà ojú wa mẹ kì í ṣe pé ìpín kọ́ o bójú rẹ bá ti dà àwọn ìbàdàn bí àwọn mọ́kà àbí àwọn kánù ni mi máa ń wo yàrá ẹ̀rọ pé yàrá ni ń wò mi máa ń wò tún ẹ̀rọ pé ẹ̀pẹ́ lómi bẹ yóò máa wò yín ẹ̀rọ pé yàrá ni ń wò ẹ̀rọ pé yàrá ni ń wò bẹ́ẹ̀ yàrá ni ń wò ojú rẹ ti dà bẹ́ẹ̀ bá rú ẹran bẹ́ẹ̀ àgbàlẹ́yà o gbogbo tó yẹ wò lára ẹran nìyẹn bọ̀dọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kàn wò pé ẹran yìí tóbi yóò adé dákun àfa ojú ọ̀nà yóò dà ìdí wọn fi ń bèrè báwọn ti dànù o èrò ẹ̀rọ báyà ìpàlẹ́yà bákan náà ẹran tí wọ́n tún ní èyí tí etí rẹ̀ bá gé ó gé lágé mọ́lẹ̀ àbí etí wo rẹ̀ tó gé lágé mọ́lẹ̀ àlè ìpàlẹ́yà ẹ̀yà wò dáadáa láyìn sáfẹ́ra. irú àwọn ìran ẹran làá fi pàlẹ́yà ẹran pọ̀ ẹran adìẹ ẹran nìí tòlótòló ẹran ni ó wá nílò àwọn tí àgbàdìyà kìí sí gbogbo ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ mẹ́rin tí wọ́n ti lẹ́tọ̀ọ́ fún wa ká jẹ palẹ̀palẹ̀yà o àwọn ẹ̀rọ míì ń bẹ lẹ́sẹ̀ mẹ́rin ni wọ́n wọ́n ti lẹ́tọ̀ọ́ fún wa ká pa wọ́n ká jẹ wọ́n àmọ́ wọn ò ṣẹlẹ̀ fún wa ká ṣe kéde ká fi palẹ̀yà bí ẹṣin ẹṣin táwọn yẹn máa ń gùn nífẹ̀ẹ́ sí ní òní wọ́n ti lẹ́tọ̀ọ́ fún wa ní jíjẹ mọ́ èèyàn lè fi pa iléyá. àwọn ẹni lè fi pa iléyá ẹran àgùntàn àgbò ẹni àgùntàn wọlé yá kéde òlá yá tó kókò níwò nǹkan àgùntàn wọlé yá o ẹran abo ewúrẹ́ òun náà wọlé yá akọ náà lórúkọ òun náà wọlé yá màálù ó wọ̀ ọ́. bàǹkúmí òun náà wọ̀ ó tán. ẹ lákòókò ọlọ́mọ fẹ́ pé aṣáájú kejì kan gbà yìí. tí ẹ rí ẹ̀sìn ẹ̀sìn Islam ọwọ́ ni kò bérédé ọwọ́ òun ní ẹ̀sìn ẹ̀sìn wọ́n fi sí ara tí èèyàn lè fi tí èèyàn lè tẹ̀mílẹ̀ sí. ẹgbẹ́sìn ikú rèé kẹgbẹ́sìn yáà ìyà kú ni ẹ̀sìn ẹ̀sìn nǹkan táwọn bá ń sàwádà o anything tó bá ti jẹ́ act of religion ẹ má jà bá eré bí à ń sẹ̀fẹ̀ débẹ̀ ẹ̀yin kan alápèjúwe ẹnìkan ra <laughs> ó ra tòlótòló jọ kan òun náà wá sọkùn mọ́ ó wá dè mọ́lẹ̀ tèmi náà nù àbá ẹ bá pàtẹ́ẹ̀ pàtẹ́ẹ̀ náà ìwé lẹ̀ o àyè bẹ́sẹ̀ débẹ̀ àyè bẹ́rẹ̀ débẹ̀ ọlọ́run lè dá àyàn ọlọ́run máa ń dá mọ́yàn pé kéèyàn ní àwọn àdá lára gbogbo àrà táwọn bàbá ń dára má bàa débi ẹ̀sìn ẹ̀wọ́n náà á dé tọ́kì àbẹ́gbẹ́ àbí adìẹ ẹ bá dé àfà èmi náà mo dì mọ́lẹ̀ máa ń tún èmi náà èrè lẹ̀ ń sẹ́wọ̀n bọ́ọ̀ bá lówó tọ́ èrè ran tọ́ ọ̀sẹ̀ káwọn lẹ́yìn náà dunnú kèé ṣe ìwọ ní kọ́pà tòlótòló jẹ́ o kìí ṣe wọ̀ ní kọ́ pa adìẹ jẹ bọ̀ títà ń sọ ni pé kó lọ kútọ̀ ẹni láti mí náà rèé bàbá pàpò wa pa àgbo ní ẹ̀pá wọn ní ẹ̀pẹ́ já ká má fi dásà pa ọmọbìnrin lẹ́ran ẹ̀jẹ̀ mú òsì ìbòyín ẹ̀yẹ jẹjá ti yín àmọ́ kọ́ àti bàbá bàbá pàpò àánà pẹja ní òpin ẹgbẹ́ tí mo sọ ẹ̀sìn ni ẹlẹ́kàmẹ́jà bá dédé bẹ̀ náà so àwọn kan tá a lọ sọ yìí tá a wá sọ yìí náà ó wá láwọn kan tá a wò lára wọn lẹ́yìn ìgbà tá a ti wò àwọn àrùn yìí gbogbo ń tá a sọ ìpápátá gbogbo ẹran lẹ́ti wò ó ẹ wò lára àgbò ẹ wò lára nkúmi ẹ wò lára ewúrẹ́ náà so tabaníkà àwọn ẹran yìí nísìnyí kàtíkùrì mẹ́ta lápin wọn sí kàtíkùrì mẹ́ta lápin ìran ẹran sí palépaléya màálù kàtíkùrì kan làwọn wà rànkúmi kàtíkùrì kan náà wà àgbò àti àwọn ewúrẹ́ wọn kàtíkórì kan náà wà. ó wá ní àwọn ọdún wọn ọdún wọn tàgbọ̀rọ̀ wò rankominti ẹ̀ ó gbọ́dọ̀ pé ọdún márùn-ún ṣẹ́tí bá nìsín ó gbọ́dọ̀ pọ́dún márùn-ún màálù ó gbọ́dọ̀ pọ́dún méjì dáadáa ó lè ju méjì lọ o àmọ́ agbọ̀rọ̀ pé màálù tá a pa kò pọ̀ ọmọ ọdún méjì. àgò ewúrẹ́ àwọn wọ́n lè kọ́dún kan wọ́n sì lè di wọ́n lè gbẹ́nu lé kán gbẹ́nu lọ́dún kan tí ẹ bá rárá gbò àbí ewúrẹ́ bí oṣù mẹ́wàá bí oṣù mẹ́sàn-án bí àwọn lẹ́yìn ìrìn ìpàlẹ́yà tó bá jẹ́ àgbò àbágbótàn àbí ewúrẹ́ tó kó pọ́dún kan àbí kó gbẹ́nu lé ọdún kan. àwọn eléyìí ká tó wò lára ẹran tí a fẹ́ rà. náà ẹ wá rí ọdún yìí ó dá kéèyàn mú ẹni tó pa ẹ̀ lọ́wọ́ bá fẹ́ lọ rẹ́ran. torí pé ìwọ́n lè má mọ màlúù ọlọ́dún méjì àwọn tí wọ́n ta fún àwọn ni màlúù yìí pọ́dún méjì ó sì jẹ́ kíkọ́ pọ́dún méjì o so ẹ méjì á kó ara sí ẹ̀ka ara o rànkúnmí àwọn tó wà máa ń pa rẹ̀ mú ọ lọ rànkúnmí tọ́dún mélòó lásìkò ànábì sallallahu alaihi wasallam ọdún náà fi ń wọ̀n wọ́n òun ló fi jẹ́ pé pàtẹ́ nìkan ó yá àlùmọ̀ ànábì ó yá wọn ní màlúù ó yá wọn ní màlúù bàtà nídìí owó tí ò sówó lápò báyìí máàlì ló wá ní òun yá wọn bàtà yẹn wá tí màlúù tó wá wọnú agbo abáyìí máàlì tán ẹnìyàn fẹ àníbi wa ní kan dá màlúù rẹ padà fún un wọn wá wo inú agbo wọn wá rí éèjì màlúù tiẹ̀ wọn ò sàdé màlúù kan wọn rí ìtọ́jú ọdún tiẹ̀ lọ wọ́n sì ti òdo ọdún tiẹ̀ tó wọ́n máa mọ ọdún àwọn fúlàní dáadáa wọ́n mọ ọdún rẹ̀ kọ́dà àwọn tàwọn tán pẹran tán pẹran wọ́n lè mọ́ ọdún àwọn alápatà wọ́n lè mọ́ ọdún bọ̀dà àwọn fúlàní àwọn ọmọ ọdún màálù yìí ti sọdún báyìí sọdún náà fi wọ́n fi wọ́n lànàbí sọ̀rọ̀ lọ́wọ́ sọ́lá wọn náà wọ́n ní kò sọdún dédé díẹ̀ mẹ́rin àná ẹ fún ní èyí tó gbé ọdún tiẹ̀ lọ ẹ fún èyí tó dára pé bẹ́ẹ̀ bá ya yín lówó bẹ́ẹ̀ bá da fún padà ẹ jẹ́ kó gbèrú nítorí inú sẹ́ tó dáa ni kò kàn ní sinimá jẹ̀mú yín láti bẹ̀rẹ̀ ni ọyà mi lówó ìwú onísọpẹ́tọ̀ owó ti yọ yóò wọ́n fi báyìí kún ó ti di rìbá nù àmọ́ ọyà mi lówó má fi ṣòwò ọ̀nà ah, màṣàlá owó yá owó yìí ọlọ́ọ̀ni ti rẹ̀ ọwọ́ ahadìmọ̀ ìgbà tó rẹ̀ dá para fún láì kó wà ní májẹ̀mú yín tó ló ti béèrè ó lẹ́tọ̀ọ̀nù ṣẹ̀ríà àdìsí àwọn àbámọ́ ń lò lélẹ́yìí so ká kúbẹ̀ sọ pé a wo ọdún yẹn tápa ẹ wá rí wọn ní mọ̀ àgbò ẹnìkan lè dá pa ẹnìkan ló dàgbùpà ewúrẹ́ ẹnìkan ló dàgbà àìdúpọ̀ ọmọ o ìgbàtà wa lágbára nísìnyí àfa ìjájọ ra ògùn fi kápá ẹgbẹ́ wọn fẹ́ gbìyàn lásán nìyí o wọn fẹ́ gbìyàn lásán nù kúnlẹ̀ ìgbàtà wa lágbára nísìnyí èmi àti ìyá àfẹ́yà ra kádà five thousand five thousand àárín mọ̀ ọdún àbúkù fi ní tàṣẹ sínú ìsásùn ẹ̀sìn ni ẹnìkan yóò dágbò pa ọ̀dọ́ tí wáyà yẹn ni a ti fẹ́ràn àgbo àwọn agbára yìí kágbó wọn tó wà náà máa pàgbo two fifty two hundred fifty naira two hundred fifty thousand mọ̀lú ọ̀rọ̀ mọ̀lú méjì dáadáa two hundred fifty thousand aláwọn tó ń ra ọ̀sọ̀ wíwẹ́ pẹ́ sókè lọ́rọ̀ yànnú dé àwọn ìkọ́ fi lè léyìn náà kọ́ sí wà àwọn kan rẹ́ pé ah, àfà ọ̀làjì ìrìnra ẹni ẹgbà yìí fẹ́rẹ̀ yóò sì dàbí àfún ọ̀sì sàárà fún un tí wà nísìn ọlọ́run sàmọ̀nà wa àbọ̀ àwọn tó ń ṣe o ẹ wá rí màálù àti rànkúnmí ìyẹn lè dìpọ̀ mọ́ èyí tó yé mi sí ni pé èyí ò lè less than seven méje kò sì gbọ́rọ̀ ju méje lọ àwọn sábẹ́ àti sàsálà wọn lánàá sàsálà ànábì ní káwọn méje ó dì mọ́ màálù káwọn méjì ó sì dì mọ́ ọlọ́run fi ó fi ran tálíkà lọ́wọ́ ni pé ṣé àkásà rí pé gbogbo apẹran ni àgó lè kó lè wọ́n lọ́wọ́ àwọn bẹ́ẹ̀ méjì ẹ̀ méje pé bá dì mọ́ màálù kọ́dà ó ṣeé ṣe ẹran tẹ́ẹ̀rì tẹ́nìkọ̀kan ò rí gan-an ó fẹ́ lè ju alágbò kan lọ kọ́dà ẹ̀ méje dì mọ́ màálù wa máa ń dẹ̀ ẹ lè rí màálù ọ̀rẹ́ ta sàlásìkò yìí náà ẹni ní one twenty bẹ́ẹ̀ méjì bá wá di mọ́wọ́lù one twenty èló wọn mú kò tó twenty thousand gánà tẹ́lá nísìnyí tẹ́lá nísìnyí ẹ bá bí bí eighteen thousand kẹ̀sì ìdáwọ́pọ̀ kẹlẹ́wà màálù ẹ̀yin náà palẹ́ yánu so lásán pé à ń ṣe ìfọkànsí dá púpọ̀ ìfọkànsí ní ìbáṣe kọ́ ẹ̀ lè máa dáwó rẹ̀ àkójúbà náà lọ àkójúbà náà lọ ẹ̀ méje ẹ̀ méje lọ lè dùn mọ́ra fún mi àmọ́ àgbò ẹnìkan ṣoṣo òun náà ni yóò dá àgbò pa so lára àwọn kan tí ó wà fún ilé àti afẹ́pa àsìkò tá a sì paléyà ó lásìkò tó ń pẹran ó lásìkò tó ń pa o àpẹrọ pẹran before asọláàtì tó bá ti kírun tẹ bá ti kírun sọláàtì tán kó náà wà fáà ní pé ìmọ̀mù olóòlù ti kó tó bá wọ́n lè ti kírun tán kọ́mẹ̀kì ṣe kó tó bá ṣẹ́gbẹ́ lẹ́gbàá tó bá kírun tán ní ẹ̀ẹ́dì wọ́n ti kútúbà wọ́n ti kírun kan àbọ̀ tí wọ́n ti kútúbà wọ́n lè pẹ́ran rẹ̀. kò sínú wọ́n jẹ́ àmọ́ pé kẹ́ ẹ tó pẹ́ran àbí kí mọ́mọ́ pa o mọ́mọ́ bá ti pa ti pẹ́ran láti pẹ́ran ẹ̀ pẹ́ran o ànábì òwú yẹn fún wa o àwọn àfihàn sọlá ni o ìmọ̀mọ̀ kọ́ ń pẹ̀ràn ọmọ bá jẹ́ ẹ lákòótọ́ ọlọ́run bí ẹ bá ṣe lu wáyà yín tẹ́mọ̀ ẹran fún ìmọ̀mù tí òun bá lówó dé pẹ̀rán kọ́ ṣẹ̀pẹ́ ọ̀rọ̀ wáyé ayé nìdí nọ́mà ni ẹran fún ìmọ̀mù mọ́mù sí á ní pẹ̀rán léyà <laughs> orí mọ́mù ní pẹ̀rán léyà ọwọ́ ọ̀rọ̀ wáyé ni làwọn ti bẹ́ẹ̀ so tí mọ́mù bá lówó bí èèyàn báyìí ni bí èèyàn báyìí ni bí èèyàn bí tiwa ni mọ́mù náà mọ́mù lè má lówó bí wí máa ń ṣẹlẹ̀ sí wàwọ̀ náà tá à ní pàǹjọ́ mi tó bá yí kan ìmọ̀mù náà ń kọ́ tí ò pẹ́ran gbogbo olú òpẹ́rẹ́ jọ́nà fún ah, so olóògbé jẹ́ kókò sí ọmọ jẹun pé kájí máa ń pàtì ẹ̀tàn so eléyìí wọn àfi ń sọlá ni kọ́bùlà sọlá làlábi sọ àdìsí sọ̀hẹ́wò ni ó wà nù Bukhari ó wà nù Muslim àwọn níbi ni mà ń dábàá ha kọ́bùlà sọlá kọ́bùlà àsọlá wọ́n ti kírun tán wọ́n máa ti ṣe kótóbà àdìsí yìí wọlé bẹ́ẹ̀ kọ́bùlà àsọlá kò ní kọ́bùlà àlùkótóbà kò ní kọ́bùlà dábìlì ṣìnà kò sọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ tí wọ́n bá ti sọ ó dẹ̀ sí nǹkan ànábì sọ ẹni bá pẹran tiẹ̀ bífọ̀ ọ̀run ànábì ló pẹran jẹ ni kó lọ tún omi pa. bákan náà náà nǹkan tó yẹ ká yẹ̀yàn náà bí ẹran pípa àwọn kan lẹ́ran eh, ẹran tó bá tẹ̀ lọ́dàá wọ́n ní wọlé yá á nínú gbogbo ń tà ànábì kà fún wa bẹ́ẹ̀ ni pa eléyìí bẹ́ẹ̀ ni pa eléyìí kò pa èyí tí wọ́n tẹ̀ lọ́dàá àná wọ́n dá lọ́wọ́ nìyí nkéèsì ọ̀tọ̀tọ̀ wà nù wáyé kó ń da lóró ni wáyé kó ń da lóró ni ọ̀wọ́ kó ń da lóró ìdá lóró ní kí kán wọ́n lé ya kó ń da lóró ni ọ̀rọ̀ àlẹ́ wọn da lóró wọn ò da lóró èyí ò ń jẹ́ haram àbí kò jẹ́ haram nǹkan tí yẹn gbọ́dọ̀ wo ojú sẹ̀ríà o ni èyí èyí fi làákà yìí gbé èyí lè rò pé yóò dùn kó má dùn sẹ́kẹ́tì sí so àmọ́ ní táwọn pé ẹran tó máa dẹ̀ dáa kò sí nǹkan tó burú ìyẹn ló kópa iléyà sílẹ̀ yìí òun làwọn kan tí orúkọ mọ́ iléyà kí abiola ọba Allah subhanahu wa ta'ala kí ó jẹ́ kí ó bá ní ayọ̀ àti àlàáfíà so oníṣì ni ọjọ́ kìíní bẹ̀rẹ̀ lòlìṣẹ́jà tẹ́ bá ti sọ fún wa àwa tí àbá rò pa ẹran ká má fa orí wa ká má gé kaná kó ká sì máa ṣe àwọn ṣe dáadáa ó wá ku ìlọsírìd ìlọsírìd yìí náà àròdún náà ni before yín ọdún léyà ọdún mẹ́rin ọjọ́ mẹ́rin ló kó sínú ó yàtọ̀ sí ọjọ́ àwẹ̀ ọdún àwẹ̀ lẹ́yìn ọdún wọ́n fi àwọn ọjọ́ kan àyàmọ̀ tẹ̀sírìkì ẹ̀fẹ̀ ọjọ́ mẹ́ta lẹ́yìn ọjọ́ tá a ẹran yẹn ọjọ́ mẹ́ta lẹ́yìn rẹ̀ ọjọ́ mẹ́ta yìí àwọn onímọ̀ ni pé èèyàn lè du ẹran láwọn ọjọ́ mẹ́ta tó kù náà ẹni wọn náà bóyá kò rí ẹran rà bóyá kò ti rówó wọn á pẹran lónìí sáàpẹ ọdún kejì ló wọn á rówó òun èyí sì parí ọjọ́ kẹrin náà. ìwà lọ sí eid àwọn obìnrin wọn ní káwọn lọ káwọn obìnrin lọ sí eid kọ́dà lérí àwọn obìnrin ànábì ó rọ̀ káńsà lórí ọ̀rọ̀ wọn púpọ̀ kí káwọn obìnrin lọ sí dúró káwọn afẹ́ ìdọ́sí àbọ̀ràn ẹ̀rọ àwọn obìnrin kan lọ éèdì ni ẹ wá wo olùdó ayé lónìí àwọn àmọ́mù kan á ń bẹ wọ́n tún wá di ìmọ̀mù ọdún léyá táwọn obìnrin wọ́n wá tó kírun fáwọn obìnrin nínú agboolé eléyìí ò sí nínú àlọ́ tọ́lọ́ta ní sọ̀sọ́là bí ọ̀kẹ́ ìbá ẹ̀ fẹ́ pa súnà lẹ́mìí ọ̀run ni kí ẹ máa kírun fáwọn obìnrin nínú agboolé òun yìí là ń sọ pé ẹgbẹ́ àdúgbò ẹ máa bàá kírun ọ̀dọ̀ ìmáàmù ọ̀dọ̀ àbá ọ̀dọ̀ aláàjì nígbà tí wọ́n fẹ́ pa súnà lẹ́mìí ọ̀run ni. ànábì sallallahu alaihi wasallam ìran ìyá wa ọmọ àtìyà ìran wọn àtìyà pé bá ń sọ fún gbogbo àwọn obìnrin gbogbo àwọn obìnrin kí wọ́n rí gbogbo wọn náà jáde lọ sí láti lọ kírun. ànábì ní kọ́ dá ẹni tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ náà àwọn obìnrin kó nà lọ sí rìn ẹ̀wọ̀n kan. ànábì ní dá ẹni tí bá ń ṣe ẹ̀jẹ̀ mẹ́mẹ́ lára rẹ̀ náà nínú àwọn obìnrin kó lọ sí rìn. ànábì bá ń sọ fún wọn sẹ́ aláwọn ọlọ́mọge náà káà náà lọ sí rìn àníbi bá ń sọ fún mi pé àwọn arúgbó náà kàn lọ sí ìdì àwọn arúgbó obìnrin kàn lọ sí ìdì báyìí bó ṣe sọ fún àwọn obìnrin làwọn obìnrin wa ka ìdì kúrò ní ẹgbẹ́ bẹ́ẹ̀ bá lóbìnrin bí ẹ̀rí kọ́ àwọn ọmọ bí àwọn ọmọ lẹ́rìí àmọ́ àwọn ìyá àwọn alásàlátù bàbá alásàlátù ni wọ́n á kírun fáwọn nígbà fún ẹ̀fẹ́ pa súnà nábì ẹ̀fẹ́ parun ni o kí ẹ máa kírun ìdì fáwọn obìnrin lé ànábì ní káwọn obìnrin kan lọ sí ìdì kọ́dà ẹ̀ máa ń ṣe nǹkan oṣù nínú wọn anábì ni kó yẹ ibi tí a ti kírun kó yẹ fún wa ni òun tó bá wọn kírun bẹ́ẹ̀ tó pé ìyẹn fi kún oṣù ìyẹn fi kírun síbà ní fi kún oṣù ìyẹn fi kírun. ìyá ìwọ̀n bẹ̀rẹ̀ ọ̀nà ìṣòro lọ́wọ́ sọ́nà pé àwọn obìnrin tabarẹ́ni tí kò ní jẹ́lì bábù ńkọ́ ibẹ̀ láti rí i pé àṣekóbìnrin mùsùlùmí fẹ́ jáde nulẹ̀ àti máa ń lo jẹ̀lìbáàbù ni tabaara tí o ní jẹ̀lìbáàbù náà àwọn obìnrin ń kọ́ ànábì ní tí o bá ti ní jẹ̀lìbáàbù náà àwọn obìnrin kò bọ̀ jáde bẹ́ẹ̀ kàkà tí o fi jáde bẹ́ẹ̀ kó sì lọ yá jẹ̀lìbáàbù kò dá káwọn níyàwó rẹ ní lọ wọ́n jẹ́ mùsùlùmí ìyàwó rẹ ní lọ kò lo jẹ̀lìbáàbù àwọn ọmọ rẹ obìnrin ní lọ kò lo jẹlibab ẹ bá wo yìí lónìí ẹ̀mí ni ó kọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ẹ́dì láti lọ làá máa fi ń wá ìlú àwọn sunna káàkiri kódà ó dáa púpọ̀ ó wà ní ètò àwọn tí wọ́n ń ṣe elétò sánmójútó ìdù ẹni tí ò bá ti lo jẹ̀lú bábà kan dá padà ìwọ fẹ́ tapọ̀ ànábì ẹ dá padà torí àwọn ọkùnrin àwọn sẹ́kùn àlẹ́dí náà sí kòlúbìhìn mọ̀rọ̀dùn àwọn ọkùnrin ń bẹ àìsàn ń bẹ lọ́kàn wọn obìnrin mi ò dúrẹ́sì rẹ pé ebi ọkùnrin mi ò ti tàn á sí ẹ wà kó ń káwọn tún wò láwọn tún wò tó dáa káwọn obìnrin lo jẹ̀lbáàbù wọn nígbà tó máa lọ sí ẹ̀d àwọn sún nàbì ni. bákan náà nǹkan tó sọ̀rọ̀ pọ̀ máa léyà pípa ẹran rẹ̀ ẹran léyà ọ̀nà mẹ́ta lápin sí wọn ò ní ìyẹn pé ìran mẹ́ta ló gbọ́dọ̀ jẹ́ mẹ́ kí gbé wọn ní ká pín dọ́gba dọ́gba ní ayé wa pín alẹ́ hàn lára àánú ọlọ́run ọba lẹ́bi wa nù. mọ̀lẹ́bí mi lè pọ̀ ẹlòmíì ní fámìlì tó pọ̀ nígbà tó wá pàgbò tán tẹ́lẹ́sán pín mẹ́ta gbàtí èdè ọ̀lẹ́ gan ọ̀rẹ́ran jẹ́ ńlẹ́ máa ń dọ́pẹ́ran àwọn tá a pẹ́ tó pẹ́ran gan lẹ́yìn ìjọ kẹta ìjọ kẹrin sì ń jẹran lọ. ẹ jẹ́ mẹ́ ẹ̀ ń tẹ̀ pa kó mọ̀ pé àsán àpọ́nlẹ̀ padà á lọ rí ẹ̀jẹ̀ mbẹ́ ẹ ti sọ́dákọ̀ sọ́dákọ̀ wà fún ẹni tí ò pa ẹni tí ò pa ẹran la máa ti sàárẹ̀ ẹran fún ẹ̀fọn alájà fi hàn náà pa ìran kẹta ẹ fi ṣẹ̀bùn fáwọn èèyàn ẹ wá rí ẹ̀bùn òun fẹ́jú gan ju sọ́dákọ̀ lọ sọ́dákọ̀ kò fẹ́jú sọ́dákọ̀ ni pé ẹni tí ò bá nílà fún ẹni tí ò pẹran sọ́dákọ̀ òun lẹ́bi bí àwọn àbá wa tí wọ́n ti lọ tá àbá láyé wọ́n gbìyànjú bá nípa súnà nẹ́bí ẹnu tó bá ti lọ́dọ̀ àwọn àbá wọn wọ́n wá yín mọ́ gan. àwa nísìnyí níbo ẹlòmíì ò kéwú gan yóò ti máa ta kàkà. àwọn wàá tún mú ẹni tó tún wá pa ó tún wá ní ẹ̀fún ẹni tó tún wá pa àwọn ní ẹ̀fún ẹni ẹni tó sọ pé ẹ̀bùn fẹjú ẹni tó wá fún un náà ó náà wá ní dúró òun wà ní dúó ẹ̀yà gbà fún ọba rẹ̀ padà sẹ́rí ìfẹ́ ni àwọn ọ̀nà tá a máa fi ń rotate ìfẹ́ Islam ọ̀pá òun lójú kó fàyè léyìn lẹ́ẹ̀ pé nínú nínú ọ̀nà tá a máa fi ń create ìfẹ́ síra pé ẹ máa fún ara lẹ́bùn ẹ̀bùn anẹ́bí ni ẹ máa fún lẹ́bùn ẹ máa ní fi ara yín inú tí máa ń fa ìfẹ́ ẹ̀bùn wa àwọn arájọ́ àwọn ọ̀pá náà yẹn wọ́n kírètì fẹ́sẹ̀ ara wọn ni ju ọgbà tí wọ́n lọ́wọ́ ju ọgbà fáwọn náà lọ́wọ́ so eléyìí ni àkà afárá ẹ̀bùn ẹ̀bùn ìyẹn lè fún ẹni tó pa ẹ̀bùn àyẹ̀lẹ̀ tó wá fún aláàjì lẹ́ran mẹ́ta ló pa tó gba màlúù méjì èyí pa gbogbo ẹ̀ tó ní ká lọ fún oníkiri ah kí làwọn wá jẹ ìfẹ́ tí ń bẹ láàrin wọn nìyẹn ó parẹ́ èyí lè fún ẹ̀bùn ẹni tó jiyàn lọ àlè fún lẹ́bùn ìfẹ́ tí ń bẹ láàrin wọn aláàfẹ́ kó parẹ́ kọ́dà ilé afẹ́ ọkùnrin náà bóyá ọ̀gá ni ẹ bá fọ́ gà mí ọba ti ó pa gbò bí mẹ́fà méje mẹ́jọ ló pa ìwọ́ pa orúkọ ọba ní kọ́ fọ́gà rẹ bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ láàrin wa tọ̀gá wọ́n ti kéèsì ìfẹ́ ìfẹ́ náà ni ó ṣe ká máa gbé pẹ̀lú ìfẹ́ kọ́dà bàbá rí àwọn tó jẹ́ sí pé tí wọ́n ṣe mùsùlùmí náà ẹ̀ tá a rí pé wọ́n kan ọmọ wa tó dẹ́ mi ìwọ́n kan ọmọ mùsùlùmí ni bẹ́ẹ̀ ti lọ sí ẹ̀sìn bọ̀ ní fọ́ ẹran ilé rí àjọ jẹran yìí ni ó àmọ́ mi yóò sunu jọjọjọ ni bẹ́ẹ̀ ti rẹ̀ láti gbogbo ayé máa sunu jọ ni inú rẹ̀ máa bàjẹ́ ní bẹ́ẹ̀ ti rẹ̀ rẹ̀. níbẹ̀ náà àwọn tí èsì mùsùlùmí mi ìwé ilé yẹn mọ́gbọ̀n yẹ ìjọ kan mo mo wọ táyà sí kan láti gbèrè ọ̀nà bí arìnrìn lágbà máa ń bọ̀ wá. ẹgbọ́n bá ti kú bí ọ̀la ẹni pé tí gbogbo yóò fún pápápápá <laughs> àbádà nǹkan sí ọ kò ní <laughs> bàbá ẹnìkan nínú dírẹ́fà ọ̀gbá nù ni kí ló débò ọ̀rọ̀ pé kankan lọ́gbà pé nǹkan sí ọ ni ọlọ́rọ̀ pé ọ̀la léyà ó ń tọ́ ó wá bọ́ọ̀dẹ̀ tán àbá ni ọmọ àdìgbọ́sí máa ń ṣe nu kírísítẹ́nì ni <laughs> wọ́n kọ́ ìrẹsì náà tí ò dáa kí ìran òkú ní akọ́rẹ̀ kí ìran òkú ní ọ̀sẹ̀ kan ilé yá lọ́ọ̀kọ́ abẹ́sẹ̀ kan lọ́ọ̀rin láìsẹ̀ kìtì Ah, ó káàbà lápáyà ó sọ̀rọ̀ burúkú síbá ó ní ọba àdúgbò tí máa ń ṣe ẹnu yóò sọ fún òun ṣèkìkan ni àwọn àwọn àmì bẹ wọn pẹ́ sí nǹkan àwọn lẹ́yìn ni ìsìlámù yọ àyè wọn lẹ̀ kọ́dà níbi ìsàká zàká tá a máa yọ gan tẹ̀lé ayọ àyè wọn lẹ̀ bómi ti rí inú kírísítẹ́nì náà ni mo fọ ẹ̀rín lérí pé ah, ẹ̀pọ̀n rẹ̀ méjì alájì tẹ́pọ̀n tí wí náà lè gbé fún ìwà ní sèkú tó wù yẹ ló sọ <laughs> ìwà ní sèkú ah, apá rẹ̀ yé mi ní ìgbà rẹ̀ bá ka ọdún tó bá fún un ṣe fẹ́ kírètì ìfẹ́ sí dọ́kàn nù kò sẹ́ni tí yóò fẹ́ gùn ní ìkàlá ìjọ lẹ́nu kẹ́yìn òun ló fi fánàbí lọ́pọ̀ trinity láti fi ẹni tí èsè mùsùlùmí sẹ́sìn kì í ṣe wá àti gbogbo mi gbogbo ẹ̀ ẹni tí ànàbí lọ kí ọmọ gègé rí ọmọ yẹ̀wú dín lọ ti sílé nígbà tó rẹ̀ bí ṣe lọ kí ni wọ́n ti ń gbìn ìfẹ́ wọn wọ́n ti ń gbìn ìfẹ́ sí lọ́kàn ìkórìíra ànàbí ó kó lára wọn ìkórìíra mùsùlùmí ó kó lára wọn lọ́sì ìdíjọ́ kan ànàbí ni ọmọ yìí gbà sílámù látara àfẹ́ tánàbí ti ra gbìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sọ́kàn wọn ọmọ wọn lè sọ kankan ó sì wojú bàbá rẹ̀ bàbá tó wojú náà látara ìṣesí ànábì náà á àwọn àfọ kọ́kọ́ yìí pé gbẹnu sọ́hun bó ṣe ṣe tó yìí náà ẹ̀ ń tó bá wù ọ ní ọ̀sẹ̀ bàbá takasọ ọmọ tó bá wù ọ ní ọ̀sẹ̀ ọmọ ní tó wù mí èyí ó ìsìlámù gbẹlá àwọn káàdì pé ọ̀hún dinú ẹ ẹ mà ṣùgbọ́n tó lè fàfẹ́ kò sí tó burú bẹ́ẹ̀ so kò sí tó burú àwọn mí bẹ́ẹ̀ ni pé ọ̀ fún wọn wọ́n sọ sí ọlá ni wọ́n aláyẹn jẹ́ yorùbá náà ni omi yóò sì lọ sọ́nù yóò ti jọ́kejì lọ́ọ́ nínú gọ́tà yóò àwọn eléyìí máa fún wọn bàtà kan bẹ ẹnì kan náà ah, àwọn eléyìí ah, ẹ̀mí wọn rọ̀ sí ẹ̀sìn sokọ́lọ́ba kó bá rọ́jà lẹ̀ yóò àwọn bá náà ẹ̀ lè fún wọn ẹ̀ lè fún wọn sọ eléyìí ni ẹ̀bùn ni ẹ̀bùn fẹ́ jújú sàrà lọ kò tẹ̀sí ẹ̀ bún ẹ̀yẹ fún àwọn anáyín ìlera ẹ̀fún wọn ẹ̀ tó ń kírètì ah, wàhálà ọkọ̀ wa àwọn àti kan lórí olójà ẹran ojú dẹ ẹlòmíì tó ń wà gbẹ́wọ̀n tẹ̀ níwájú wọn ọ ti gbé ipá kan apá kan bíi tàn kan lọ ti gbé fún wọn ní bí ìdajì ẹ lọ ti gbé fún ẹ gbé adájú gbogbo ẹran yìí pé <laughs> bá lówó kò sí tó burú kéèyàn rágbò fáwọn àna rẹ̀ nípa ó di àgbòrí ẹ̀yìn ẹ̀ pa so àwọn àna wa alẹ́ fún wọn àwọn ọ̀rẹ́ wa alẹ́ fún wọn so ẹran léyà so kìí ṣe nǹkan táwa tẹ́wàá jókòó ti tó tọ́ àsìkò táwa yìí náà Nàìjíríà ṣe díẹ̀ yóò láti pẹran oṣù mẹ́ta bẹ́ẹ̀ náà ẹ̀sà gbèsè fíríjì wọn mọ́ ah, ẹ fún àwọn èèyàn tí wọ́n jẹ ní àdúgbò yín dáadáa ó dà púpọ̀ so ẹran lé àṣírí kò sí tó burú ó lè ju ọjọ́ mẹ́ta lọ lé o ó lè ju ọjọ́ mẹ́ta lọ lé lóòótọ́ rí àwọn ọ̀rọ̀ anábìsọ fún ọjọ́ mẹ́ta lọ ó nìkan tó fà á lásìkò táwọn ẹbí sọ bẹ́ẹ̀ wọ́n ní ìyàn mú ni nàìjíríà sì rè ìlú yàn gan ni ìlú lásìkò kan ti ìlú yẹn ti yẹn mú ìyàn gidi ìyàn gbogbo fẹ́ ju iṣẹ́ mọ́lẹ́ lé lọ gbàtí buhari ṣe ẹ̀dẹ́ lára kàṣẹ bẹ́ẹ̀ yàn ìyàn ọdún mẹ́jọ pákó ìyàn lágbàgbà ìyàn ni tó èdè nígbà ìyàn là ń lò so irú àwọn báwọn nídìí so ẹran ní ara fáyàn ẹran kọ́dà lómi wọn lè dín pamọ́ wàláì wọn ò jẹ́ wọn sì máa mú sí ilé àwọn àmì tó lè fún wọn lásìkò tàwa ilé oúnjẹ wọn ti lágbára Nàìjíríà ìfà kí bá kọ́ àwọn mi ní ẹran lónìí wọn ò gbọ́ pamọ́ sí ilé ni ẹ̀sìn kó gbẹ ẹ máa sá ọ̀yà ń gbà èyí tí ń sọ yìí ẹ̀rọ pé ó lọ́fẹ́ jọ fún ìgbà pé èyí lè má jìfẹ́ sóde irú àwọn báyìí bí ẹ bá ṣe rìn mọ́ ni o ibi ẹ bá ṣe súnmọ́ èèyàn mọ́ ni ọlọ́pàá jìnnà sáà tálíkà gidi nípa àwọn mímu wọn dì sílé ni wọn ara jalè àwọn lọ́wọ́ yà ń gbà ọyá ẹwà omi kọpù méjì yá mọ sí pẹ̀lẹ́ kẹtùkù ń tẹ́lẹ̀ ló bọrọ ẹ adùn ní adùn náà adùn náà fi tó omi lọ ọmọ pí ọpí ọ̀tà méjì <laughs> ọdún ẹ̀rọ náà so kẹ nǹkan báyìí so níbi kan sọ bẹ́ẹ̀ gbà yẹn pé káyọ̀ máa di ẹran mọ́ ilé kọlọ̀ máa kó bá kó èèyàn kó nàìjíríà o so inú èèyàn là ń gbé láti jọ yìí ó ní agbára gan jojúmọ́ kí nìyẹn wà ní lágbára sí kò síjọ́ tẹ́ di ọjà tẹ́lẹ̀ òní bàjẹ́ wàláì kò sí tí ń bá àwọn jẹ́ àìlówó lọ́wọ́ ni nígbà tó ń lọ ọbẹ̀ ra ọbẹ̀ ra ábàgbé ẹ̀wà tó kó lọ tó lóra tẹ méjì ẹni tó kó lọ tó fẹ́ lọ rárá fún báàgì kan sẹ́ni àfa ìdájẹ́ ìrà o ṣe pé inú yàn lè dùn àmọ́ àwọn tó ń bẹ owó ní ní àwọn tí ẹ̀ nílẹ̀ lẹ́pẹ́ àwọn òpin yẹn mú àwọn kan bẹ̀rẹ̀ ẹ̀yin tó ń bá ti bá wọn fún ẹ̀ lákòótọ́ lọ́n ẹ̀ máa rántí àwa so kí n bá yọra mi kó mbẹ ẹ máa yanjú àwa tí <laughs> ìyẹn ń dààmú ìyẹn ń dààmú yàn ẹ tọrọ wa wàláyé ẹnìkan ti kẹkẹ jò ní oko ah, owó dé wa lọ́rùn ó sì rà ọgọdà ó sì rà báàgì ráìsì mélòó kan ó sì pè fáwọn a sọdún àwọn adékè ní í ṣe àlẹ ẹgbẹ kò kọ́ bọ̀gọ́dọ̀ wáyà yín ni ara tún náà nù ìsìn ló yẹ débẹ̀ wọ́n ní kí ní í ṣe náà. Ah, mo ní ó kàn ní pé sẹ́ńdì wà lọ́wọ́ díẹ̀ wọ́n pé lásìkò tá a wà yí àwọn èèyàn àti jẹ àti mu ó kàn ra báàgì mélòó kan ó sì ha fáwọn èèyàn. kó mọ̀ jẹ́ sí pé ẹ̀bùn wa kó mọ̀ wà occasionally kó mọ̀ wọ́n jẹ́ pé à ń ṣe òkè òkè sẹ́kẹ̀ẹ́ kó mọ̀ wá là. àwọn kan náà bẹ́nu sún náà tẹ́ pé ara ẹ̀sìn wa ló wà àmójútó àwọn olówó ẹ̀rọ àkùtọ̀ ọlọ́run ẹ̀tọ́nà bá sá mọ́ ẹ̀yẹn sún náà ẹ̀ máa ṣe kí ni díẹ̀ díẹ̀ kẹ́kàn wó pé mo kàn fẹ́ fáwọn ẹ̀ lóúnjẹ náà ni bọ́ sí dáyà ilé mi mo fẹ́ gba àwọn àlejò lónìí o ó yẹ gbé kòkòrò nìkan náà ẹ gba àwọn olóko ó wá yín káyọ̀tì wá pé ẹ̀yin wọn Fatima kọtí àná ti di pẹ́ oúnjẹ ọ̀sán ẹ má jẹ́ lé lónìí o tó kí ni wọ́n dún o ẹ̀sán yẹn kẹ́kẹ́ máa jó tó bá ti kó pọ̀ tó ẹni kan máa jójú ọ̀sán nílò ni o ṣẹ́kẹ́ tọ̀sán yẹn kú mẹ́nu inú ẹ̀lómi ò dùn. ẹ̀ka ẹ̀sán fáwọn yẹn máa fásitì ọ̀sán tọ̀ ẹ o kán yọ kú ilé mi kẹ́kẹ́ á jẹ alẹ́ lónìí o bọ́wọ́ lẹ́sẹ̀ báwọn náà lè pè é kọ̀ọ̀kan àfa ìyàtọ̀mọ̀lẹ́bí yín ẹwà jẹun alẹ́ lọ́dọ̀ mi ìyàtọ̀mọ̀lẹ́bí ẹwà jẹun àárọ̀ lọ́dọ̀ mi ẹwà jẹun ọ̀sán lọ́dọ̀ mi ara súnà ní Muhammadu wa Islam mọ ofe ofe bẹ́ẹ̀ so ló fi jẹ́ pé irú nǹkan bá yà ò kí ń ṣe tẹ́lẹ̀ bẹ́ẹ̀ abáwọn tó wá yé tó ń ṣe yóò wá fẹ́ wò kí kí náà ń ṣe kọ́dà lónìí afẹ́mọ̀ fúra kí ń ṣe pé wọ́n dáńsára àwọn ẹ̀kọ́ ọ̀dọ́ àyíṣẹ́ lọ́dọ̀ ti wá wọn dáńsára ẹ̀sìn orúkọ náà yóò sọ̀rọ̀ jẹ́ wọ́n dẹ́ lómi sára ni ẹlòmí ò fẹ́ràn àwọn ẹ̀dẹ́bẹ̀ hàn ó fẹ́ bàtí wọn jẹ́ ni ẹlòmí níbi àwọn alùbára máa ń pọ̀ yóò máa há gan ẹ̀mí tó sàgbọ̀n kan nísìnyí máa há gan ó yẹ lọ́wọ́ fún wọn jẹun sòkè pé fẹ́ràn àwọn bọ̀t kí ẹ̀rọ àtàwọn tó tó ṣe irú ẹ̀ tó bá yẹ pé súnà ni ẹ̀ pé súnà náà bì ló ṣe òwúrò àsìkò báyìí wàláì àwọn ẹ̀dẹ́ bùkátà sí tẹ́lómi bá ra odi bá gíláàsì tó bá ra tẹ́lá láìsì kan wàláì kò ní òkú irú àsìkò báyìí ni wọ́n níbi ẹ̀jù wọ́n lé àwọn yóò jẹnu ó dùn ẹ rẹ̀ pé kéèyàn máa jẹun kó mọ̀ sàdúrà kó sì máa sunkún irú àwọn àsìkò yìí ni a bí ọba ti bá ti fọkùnrin yìí yàbá ti jùlọ lónìí kí ni wọ́n ń lò báwọn ẹ̀wọ́ tó lọ sọ anábì sọ onígbogbo ẹni bá dun ọmọ ìyá rẹ̀ mùsùlùmí lérí wàhálà tó kó sí tó bá di gbáàdì kìámà tí ò sẹ́ni lè dùn yẹn náà tó ju ọlọ́run lọ ọlọ́run dùn dùn náà ẹ̀dá ìdúró wọn lọ́nà lè fún yẹn lọ́jọ́ àlìkẹ́ àmọ̀ tó jáde jẹ́nà lọ nǹkan sọ mọ́ ọnu so nítorí léyìí bákan náà ẹran léyà mo sọ lẹ́ẹ̀kan pé kò sí bàbá bẹ́ẹ̀ dúnbú fún èèyàn ètò da ẹni tó lè ẹran kókó ẹran fún rẹ̀ àbí ò bá lè pa ó lè bẹ̀yàn pa wọn á ní ẹni tó pa ó bọ̀ pa òun ọbẹ̀ ètò ìlú ni ó gbà lọ́wọ́ rẹ̀ ẹni tó fẹ́fẹ́ kun ẹran béèrè pé ló ló gbà lọ́wọ́ rẹ̀ èló lọ́wọ́ à ń kun ẹran yìí. àyè fún ẹni tó bá pa ẹran ẹni tó bá dún ẹran àyè fún bí ẹran nì ṣe wọ́n lọ dún gbà. nígbà tó kọ́ bó kun ọ ọwọ́ àgbà ni wọ́n lọ lọ́rùn àdìsí wọ́n lọ yọrùn fún ọ tó ní wọ́n lọ lọ́rùn ẹlòmí yóò ti máa jásí ni pé wàhálà kò mo bá dúró wàhálà kò mo lè du owó wọn ní ẹgbà àyè fún yẹn lẹ́ran tó bá yàn dúnra wọn yé sí yọ jàǹjá fẹ́rẹ̀ bá ti ń yọ gbàtà wọn kékeré wà láì àmọ́ wọn kò ní ẹ̀jẹ̀ kan náà jòkó tí wọn bá kọ́ bá ti ń pẹran káde bá dá jàǹjà mọ́ èrò pé wọ́n ti wọ́n ti kọ́ sínú síra kan jàjà lélẹ̀ ẹ̀yọ́ ìjàjà lélẹ̀ náà ẹ̀yọ́ wọ́n máa yọ àti ọ̀kan yọ tiwọn ni kò sí kankan bẹ́ẹ̀ bí ẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ ń jalè ẹran ni o òun nìkan fún yín kò sí jàjà kan bẹ́ẹ̀ pé a ti bá pa ẹran orí màlúù làbá kún kọ́lá fún wa ní bá a ti kankan jẹ́ ń bẹ́ẹ̀ wọ́n ní òun nìkan fún yín ṣé táwọn sọ pé èèwọ̀ ni kí ẹni yẹn ó jẹ́ bẹ́ẹ̀ ni kìí ṣe wọ̀ o kìí ṣe wọ̀ ni ẹni tó báyàn du ẹran ẹni tó báyàn kun ẹran kìí ṣe pé wọ̀ ni kò jẹ́ bí ẹran yín o ká má gbóyún lọ́bẹ̀ ẹ̀wọ̀ aláìlómi lè gbóyún lọ́bẹ̀ wọ́n wọ́n ní afọ yín ẹ̀fún ọdún kan bá yẹn ṣe. òun náà wá lè wà nú àwọn ìpín mẹ́ta tá a sọ yìí bóyá nú àwọn tó yẹ kọ́ bùn lẹ́ran ni bóyá tó pé ẹ̀rí létí bóyá ilé ọmọ aládùúgbò rẹ ọ̀bùnnu kìí ṣe pé torí pé ó bọ̀ pa ẹran o kìí ṣe pé ó bọ̀ pa ẹran o àbí bẹ́ẹ̀ kọ́ ẹni tí ò pa rárá ni ó yẹ kó náà pa ẹran ńgbà ọ̀ pa ńgbà ọ̀ fún kí á fún torí kò pa ni sọ́dá kọ̀ láti fún kí ká fún torí pé nínú yìí á fún torí pé òun bá kún fún àwọn eléyìí ẹni bá gbìyànjú kí á ṣàmójútó rẹ̀ abẹ́nú balẹ̀ kí ọlá ọlọ́mọdé ajá ti dùnú káfí sọdún ọlọ́run pàtàkì ní jọmọ́ ọlọ́jà fi ìdùnnú ìsọdún ẹni tó pẹran ẹni tí ò pẹran tọ́lájú wà lálàáfíà àjọ̀dún. èyí wá lè sun ẹran kalẹ̀ wàláyé tí wọ́n fi ìbànújẹ́ sọdún. nígbà ẹlẹ́kọ̀ọ́ ọlọ́gbà tí yẹn bá tó fi ẹran mọ́lẹ̀ tó sọ àgbò mọ́lẹ̀ tó sọ gbogbo ẹ̀ mọ́lẹ̀ kú rúurú dá àwọn nìkan náà sún mọ́lẹ̀ ọmọ rẹ̀ wọn bẹ lọ́sibítù. kọ́mọ wà lọ́sibítù kọ́dà wọn ni mọ́ máa ti hàn án bí ẹran òun náà àti máa ń ṣe máa tún ẹ̀ sí ti hàn án bí ẹran òun náà ẹ̀là káyìí ní ti ẹgbẹ́ ìgbà yẹn lọ́sí ẹ̀yìn òtẹ́ pé ọlọ́mọsájà ti dùnú kábi sọdún ọlọ́run pàtàkì nu májà fi àìsàn àárẹ̀ májà fi sọdún ọlọ́run tí a fàlàfíà sí pàtàkì nu jẹ̀mọ́ o kí ni máa má ka gbogbo bàbá ọlọ́mọdé agogo sọdún àìpẹ́ràn ọ̀ ní ọmọ kágogo sọdún mọ́jà kágogo sọdún bàbá ọlọ́mọdé akọ ọmọ rẹ nu àbúkọ́ ìyàwó rẹ̀ àbúmọ̀ kankan kó nu mọ́lá àmọ́ pé àìrówó pẹran ni dárayá bọ́ọ̀ pẹran fún ọjẹ́ ìwọ́n tẹ̀ bọ́jẹ́ ńlọ ni bó ṣe bá ṣe ẹ̀ka wọn gbé fún ọ wọn bá ti tẹ̀lé fún ọ báṣí báṣí báṣí báṣí báṣí báṣí àdéhùn fìdí àwọn tán pẹran gan-an wọ́n ti jẹ tiwọn tán ọ̀n jẹ kí lọ. sùkà jẹran náà ni wà á panu wá jẹ́ ìbànújẹ́ hmm, ìbànújẹ́ kọ́ ọ̀rọ̀ táwọn yẹn máa ń sọ ni pé ah, ìbànújẹ́ ẹran rẹ̀ sílẹ̀ ìwọ̀ kẹ́hán sílẹ̀ o ẹ̀rọ kan mẹ́jọ bànújẹ́ rẹ̀ sẹ́ńtọ́ máa ní kópa ẹni máa ń lásìkò kópa kópa ẹni máa sì ní tọ́ ọlọ́run mú wánu ọlọ́run máa jẹ́ ọlọ́run jẹ́ àfi ìdùnnú sọdún ọlọ́run jẹ́ àfi àlàáfíà ká fi sọdún ọlọ́run mẹ́jọ bànújẹ́ sọdún ọ̀la ìlàhìlàlà gbogbo àwọn tí wọ́n ń bẹnu bànújẹ́ lọ́wọ́ báyìí àwọn kan ti bẹnu bànújẹ́ lọ́wọ́ ọlọ́run máa sábà rẹ̀ wọ́n máa sábà bá wa dùn wọn kó tó dùn ọdún ọlọ́run ọ̀la ìlàhìlàlà àwọn tó ti wá lówó tí wọ́n yọ́sà ní ẹnu tá a fi ṣe ná ọlọ́mọdé kan gbé máa lọ́wọ́ ẹni tó ti sọ̀rọ̀ mọ́lẹ̀ mọ́jẹ kan jí gbé wàhálà ìlàhìlọ́lọ́ wasallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi fún àǹfààní àwa tí a rò pé a fẹ́ dì mọ́mọ́ lù so wà pé alẹ́rí mohammed àbí rárí àfàbìlà alim so wà pé ten ten thousand ni so yóò close níjọ níbi báyà thursday ẹgbẹ́ wa rí lọ káàkiri wọn kọ́ gbà yẹn bákan náà kí ni pop machine ni bọ́ọ̀ mọ́sálásí ó ti ní fort so but fort tó ní gan-an kejì kan tó lọ́wọ́ àkókò bí eight thousand la máa ná sí eight thousand naira fún nǹkan tá a máa ná sí tàbá sì wọlé sí láti bí ọ̀sẹ̀ kan sí sí láti láti rí lò ẹ dákun ǹjẹ́ nìkan ká bá rí ẹ̀yìn ká fi dá sí tàbá sì rẹ̀ ti ó lè gbé tán bá láìsí láwọn àsìkò táníkà máa ṣiṣẹ́ dáadáa mẹ́wàá bẹ̀rẹ̀ á kàdà tí mi ò ṣe opportunity lélẹ́yìí èmi lówó àbá ẹ má wọrí yìí sì kán tó dáwó èmi ò ṣe é wọn náà ṣe wá wo àwọn yẹn tí wọn mú mi lọ so dáadáa gidi ni ọlọ́run ọlọ́run yóò sọ́kọ̀ gbogbo wa àbákan náà àwọn ọmọ wa ọmọ òrukàn àtọ́ ah, ẹ̀jẹ̀ ká dáhùn náà ni wọ́n bá ti mọ́ o so ó yẹ káwọn náà jẹ ẹran káwọn náà jẹ ẹran bàbá tí wọ́n bóyá bàbá tí wọ́n máa ń pa bàbá wọn àti láyé máa lè sìn so ẹ̀rọ náà ni tẹ́lẹ̀ kọ̀ọ̀kan bá ní lágbára so kọ́ra bẹ́yìn bá lè fa ọjà gbólẹ̀ fún wọn so àgbà lọ rẹ ah, màálù kan rẹ ẹgbàá fún wọn àgbà Uh, ìbéèrè one two three four five six ah seven eight nine ten eleven ọ̀dà ẹ̀yọkọ̀kan ẹ̀dá kọ̀ọ̀kan lọ́n ẹ̀ka bẹ̀yọkọ̀kan ọmọ wa wàhálà kò sálàmù tó lára. ìbéèrè tó dáa ni ìyẹn ni pé tàbá rí ẹni tó kìíní òun ní jẹmọ tó pọ̀ ẹgbẹ́ lóòótọ́ náà tilẹ̀ lómi àwọn tí ó bèèrè lọ rẹ̀ pọ̀ gan-an pé tèmi ń kọ́ tèmi ń kọ́ ó bá paran léyà ẹyọ àgbẹ̀yọ kan ó lè má tó wọn kọ́dà lómi nu fámìlì gangan fámìlì gangan wọ́n ti pọ̀ tó àwọn nìkan ẹyọ kan lásán ó lè má tó wọn sẹ́ni ẹ̀rọ alẹ́ bá wọn pé màlúù àdúgbò ra màlúù sí nǹkan táwọn afọ ẹyọ kan lọ tipa rẹ̀ bá ka tipa rẹ̀ bá wá ka tọ̀ ó lè ra màálùú àbí kó bá wọn pín bí màálùú náà wallahu ta'ala àlàyé sọ̀rọ̀ àwọn. number two wàá sọ̀rọ̀. ẹ̀ tẹ́lẹ̀ ni okay. ẹ mùsọ̀lẹ̀ kan náà ẹgbẹ́ mo bẹ́nu bá pé àgbo two hundred fifty thousand wọ́n ra ni òkè pé mọ̀lẹ́tì rí o wọ́n ra hmm. sọ̀rọ̀ àníyàn sáà pé ó ti pọ̀ ju sọ̀rọ̀ àníyàn ojú tá a fi ń wo nù bá a ti rí yàn yín ojú tá a fi ń wo nù ṣẹ́gẹ́dì ojú bá a fi ń wo nù kò kò yẹ lómi ọlọ́bọ̀nà sọ bọ́lọ̀ sọ̀rọ̀ tiwa ni wọ́n ní ká náà lójú bá ń lọ lẹ́bẹ̀ bá bá bá bá ló tó ara pẹ̀lú fifty thousand fifty thousand nìyẹn pẹ̀lú àgọ́tọ̀ báyìí tí mara bu wa mi lọ ẹ̀rọ o tó lè lórí náà sọ pé bá pé kèé n tó kàn lọ́rọ̀ rẹ nu ṣẹ́gẹ́dì sì kò sí nǹkan tí ó bu mẹ́tò bá ra ẹgbẹ́ tó kàn lọ́rọ̀ rẹ nu tó wà nísìnyí bọ̀dé káàkiri kan ìkànnì yìí onítọ̀ nípa ní bó ṣe wà ó tó lè gba ládàá mi yẹn láyé tó bá jẹ́ pé bí o ní one thousand méjì kí n sì ra ọ ní two thousand kan kí n pa kán one thousand yìí kí n sì wo bí àwọn méjì kan pé a ẹ̀ tí o pa gẹ́gẹ́ bí sìn so ẹ̀yin ẹ̀ pa eléyìí alẹ́ tó wà sókè mẹ́rin tẹ́ pé ó wá ara àwọn àwọn àlùkò ṣe haram so tó bá sì rà náà tó sọ́ra màlúù náà sí kólébà sáwọn èèyàn náà jẹ́ fún aláìsí so ìra ẹran tó tó bá wọn ni kì í ṣe haram tó bá yẹ pé tó kàn lọ́rọ̀ yẹn ẹlòmíràn bá yẹ pé nítorí kan lọ́rọ̀ rẹ kàn ọwọ́ lọ ra àgbo gíní bàtà yẹn bí oṣù méjì ọ̀tún àfọwọ́ rárá pé kò ti tẹ́jẹ̀ ńlé ṣe pé àgbákò ń sìn yẹn nu ìwé ẹni kọ́lá láàrin ọdún kan àgbọ̀ pé kò ti tẹ́jẹ̀ ńlé gbogbo ọ̀fọ́ bẹ́ẹ̀ ẹni tí ó sọ kọ́lá láàrin ọdún méjì ẹni tó rẹ̀ kò mọ́ tẹ́jẹ̀ ńlé lónìí ẹni tí ó rà gbósùn àbí ìta ọ̀sán wọ́n kàwá kó tó láti fi ọdún kejì sí ni èmi náà mo ra àgọ̀ rí bẹ́ẹ̀ so ẹ̀bọ̀n jẹ́ lomi lórí pé ní kó sì má jẹ fáàrí tó bá ti rí àkọ́ńtró kó má jẹ fáàrí ẹni mọ̀ fi ṣe fáàrí pé àwọn àní ládùúgbò ìjẹ tán gbóni alẹ́ táwọn ará ẹ bá agbóni àwọn màálù lẹ́ pẹ̀lú kankan bẹ́ẹ̀ bá ṣe léyìn náà kun àníyàn yẹn ti bí ládàá rẹ̀ kú ni. number three èèyàn kan lè ó bá lẹ́yìn kan tọ́fẹ́ ra màálù kó àgbò wọ́n ní èèyàn méje kẹ́dùn mọ́ màálù lóòótọ́ ara wọn mẹ́ta ní èèyàn mẹ́ta but èyí tẹ̀mí kú lálàáfíà ní èèyàn méje tó wà ní ti yìí but èèyàn tó yà pé ní èèyàn fẹ́ fún pọ̀ pàgò kan ọwọ́ ti àpamọ́ lù torí àwọn tó fẹ́ fún pọ̀ pẹ́lú omi ò bá fún yóò ní wà láì kọ́lá kò fún mi lẹ́ran jẹ ẹ bá ẹran tó pa bóyá tó rè kò fún mi jẹ bẹ́ẹ̀ ni kò kárí ni so kọ́ ẹ kókó dọ̀rọ̀ àwọn èèyàn ọ̀ alẹ́ pàmò lù gbà yẹn Allahu ta'ala alam number three alaikum salaam. ok ìyẹn pé àwọn ọmọ sáré dá fún bàbá wa pé bàbá fi rẹran pé kálọ́ fún bàbá wa kí ó fi rẹran ṣé ẹni tó bá ti jọ ọ̀rọ̀ ẹ̀sìn ìyẹn máa ń du eré ara èèyàn ni ọ̀rọ̀ ẹ̀sìn eré ara la máa ń dù ìyàwó máa yẹ fẹ́ràn márùn-ún mi ní àkì tẹ́lẹ̀ ní a mo lówó lọ́wọ́ bàbá mi fẹ́ pa tẹnìkan mo rí sísè bàbá mi ní kí n pa ni àbí tèmi èmi ní pa o <laughs> tó bá tẹ́kù ọwọ́ kan bá rẹ nù secretary thing so but lànà pé kẹ́sì yáwọn yẹn dáadáa dé <laughs> secretary kẹ́sì yáwọn yẹn dáa ìtẹ́sí ìwà ti yáwọn yẹn lọ́wọ́ adé ká ọmọ àlè ọmọ yìí alẹ́ ọmọ àlè ọmọ ni ọ́ ìyẹn pẹ́ràn wọ́n sì ń pẹ́ràn ẹ̀rọ ní sèwọ́n torí ọ̀rẹ́ ẹ̀sìn ìyẹn máa ń dún eré ààrẹ yẹn ni nínú àwọn mísí kan ni máa ṣe ni pé bàbá tó ti kú wọ́n làwọn pààrọ̀ fún bàbá wọn ẹran ti darí léyìí fẹsùn mọ́lẹ̀ yìí tàlájà lélẹ́yìí èyí ń kọ́ tèmi lélẹ́yìí èyí kọ́ tí ètò tóbi wá ń kọ́ àtàlájì wa nù aláyì ti kú àti dánájẹ́ wọn pé tá a máa bẹ láyé o àmọ́ ìpàdé aláyì lọ ni o bẹ́ẹ̀ bá ti kú iṣẹ́ dáadáa ti ti stọ́ọ̀pù nu àwọn ẹtí ń bẹ láyé ló tún kù nǹkan tí ó lè ti tẹ́lẹ̀ ṣe ni pé ẹ̀rọ ẹ̀fẹ́ náà yín ẹ wá mú ẹran òní ẹ wá wo ẹnìkan tí ì pa ẹgbẹ́ fún ẹ ti sàrà fún ẹni ònù sàrà ẹran lẹ sàrà àgbò lẹ ṣe fún un pé ládàá tẹ́ mọ́ rí bíi tàràgbò tá a ti fẹ́ ní tí òlápá yìí o kó bá ṣe kéde yìí kó wà bá wa àmọ́ kẹ́ wá pa ẹran fún òkú ọ̀run ẹ kírun fún nù ẹ kírun fún nánu tó àìsí ìbádà fún òun tiẹ̀ a máa ṣe sọ́dá pọ̀ fún òun a sì máa ṣe àdúrà fún Allahu ta'ala alam. number four wọ́n ń ládàá pọ́n ṣe aláfọ́bí wọn wọ́n á lára wọn náà pé wọ́n ṣe dáadáa fún òbí bó bá ti dọ̀rẹ̀ sí dé mo ìsọ̀lẹ̀ kan sáfùwájú <laughs> rè alẹ́bìnrin tó dáa jù bàbá wa ń bọ̀ wá ọmọ tó ti bàlágà náà ń bọ̀ àbáfa náà ń bọ̀ ọmọ kéwù náà ń bọ̀ ẹ máa kọ́ wọlé ni o kì í ní ẹ wá sọ sẹ́yìn fún àfa àìjẹ sẹ́yìn fún bàbá mi fún ọmọ bá ti bàlágà o òun àti bàbá lójó wọn jọ dùn sàfùn tó àlìkámọ̀ náà lélẹ́yìn pé bàbá bàbá bá ní hundred percent tọmọ ní three point nine at thirty nine point nine percent bàbá òní torí ẹ̀ pé point one yẹ máa fún mẹ́ bóyá point one náà ni ní àárídùn máa báyìí lọ́wọ́ ni ọ̀rẹ́ ẹ̀sìn ìyẹn máa ń dúró ní ara yẹn ni so sọmọ bá ti bàlágà àwọn àbárẹ wọ́n jọ máa dáadáa wájú náà ni o bọ̀ sí yàyín á fún kò ní o ah, ọmọ yóò ńlá ọ̀ tí ẹ̀ lójú ti bá jésù náà nù àà so tó bá ti dọ̀rẹ̀ ẹ̀sìn ìṣòwò máa ń dúró èyí tó jẹ́ wọ́n gba aládàá pé wọ́n ti nílé wọ́n ṣe dáadáa fún òbí wọn nọ́mbà five. ẹni síbẹ̀ ẹni àmọ́ ẹni tí wọ́n náà ní hajj fún hajj fún yẹn ó ti kọ́ ọ̀pọ̀ sí hajj náà ẹni tó fẹ́ náà ní hajj wọn tó ti sáájì tẹ́tẹ́lẹ̀ láti mistake táyà máa ti di hajj náà yẹn náà o ẹni tó fẹ́ yẹn ní hajj bọ̀dẹ̀ tó fẹ́ máa jù ní òun gán ti gbọ́ ọ̀sẹ̀ ájù náà kó o pé ó máa gba ájù tèèyàn káàkiri bàbá ti á kú ní sílá nínú sí ẹ̀rọ ìṣọ́dá pọ̀ ní pé ẹ ti lọ mọ́kà mi mo ti lọ padà mo fẹ́ ti ájù fún bàbá mi lánàá mi ájù mi kó bá bàbá mi sẹ́kẹ́tì mi sì sọ yẹn lè ṣe bẹ́ẹ̀ bọ̀tí ẹni yẹn ó bọ̀ àwọn májèkó náà ti ṣe ájù kan rí tó bá ti jù wallahu ta'ala nàmbà ẹ̀yin nàmbà àtìlẹyìn ọ̀kan ní kéèyàn béèrè torí àsìkò kó lè bá kárí ọmọ bínú. àmín. ó ti lọ lé ọkọ. ok ẹ ṣe jàre lára àwọn ọ̀rọ̀ gbéyàwó nílọrin kálukú ló lásà tiẹ̀ níbi ìyàwó inú àṣà lọ ni pé wọ́n fi kíníkan ní mọ́gá ìyẹn pé tí ìyàwó bá ti lọ sí ilé ọkọ tẹ́lẹ̀ mọ́ lọ́lẹ́ ọkọ àwọn ilé ọkọ ni wọ́n wá sí ẹ̀kọ tútù àti mẹ́mẹ́ wọ́n àgbẹ̀ wálé ìyàwó ní àwọn ìyàwó ní ọkùnrin ìyàwó wọn jẹ́ wọ́n ní sí wọn bẹ́ẹ̀ ní tí oúnjẹ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ sí mọ́ bẹ́ẹ̀ ni aládàá ti wà nù sí mẹ́bí ìyàwó ti ṣe tẹ́gẹ̀sì táàfì rí pé ṣẹ̀rí àti ní àìmájẹ́ àbá àní àmà ní àìmájẹ́ ó dùn gan. Àṣàrà. Nọ́mbà kílẹ̀ yìí. Nọ́mbà sísì. Okay wọ́n lẹ́ni tí bàtà ọ̀pẹ́ yẹn lè àwọn onímọ̀ nípa yẹn lè pẹran ní ọjọ́ kejì ọdún léyá yẹn lè pẹran léyá yẹn lè pa níjọ́ kẹta àtijọ́ kẹrin náà kí wọ́n máa mọ̀ pé èmi nípa tèmi lónìí o ó dọ̀la kí ló dé tí o bá sí condition because kó pa lọ́jọ́ ọdún lọ́gàn ló dá because àdébí sọ ọjọ́ mẹ́wàá pé iṣẹ́ tí yẹn bá ṣe tó jẹ́sẹ́ dáadáa lọ́jọ́ mẹ́wàá ẹ pé ọjọ́ ọdún gangan lọ́jọ́ kẹwàá kọ́dà àwọn míì sẹ́ pé wọ́n pa ẹran wọ́n aṣọ ìjọ kejì ọdún kan tó pin ẹran tí yàn pín ìjọ kejì ọdún pin náà pọ̀sẹ̀ tí yàn pín ọjọ́ ọdún gangan ó ti wà lọ́jọ́ kẹwàá tí wọ́n sọ pé iṣẹ́ dáadáa tí yàn bá ṣe ọlọ́run níbẹ̀ ti púpọ̀ so ó bẹ́tà ó dáa fún gan bẹ́sẹ̀ bá yé èyí sọ ìjọ kejì ayé ẹ̀sìn náà ni sẹ́gẹ́tì ní sin so orú ẹni yọgbọ́ sọ àbí táwọn abáníká pa àníri pé yóò padà bàjẹ́ sílé ẹja sọ lé ìdọ̀la nígbà ní sí nọ́mbà sẹ́fún wàá sọ̀rọ̀ ẹ̀yin nọ́mbà sẹ́fún ọ̀yà ẹ̀yà ẹ̀yà ẹ̀yà. àwọn ọ̀rẹ́ mi wá dé ó bá pa ẹran kò sí kankan ó bá ó lè bá ẹran ṣe èèyàn lè fowó lọ wọ́n ti na ẹlòmíì bá ti fowó lọ náà ọ̀bá dùn ni kò sí kankan hẹ́n but ẹran sábà á fún un àá fún un torí pé ah, ọ̀rẹ́ mi ni gbọ̀mọ́ fún lẹ́ran pé okùn fẹ́ okùn jọ́ rẹ̀ wa kó sí kíni yìí kó nípa sí kìí ṣe pé àti wọn ń gbọ́ ẹni tó bá ń kún ìwà ní fún ìyẹn nìkan yọ kú àlékún kò sí ọ̀rẹ́ pé ìjọ rẹ̀ wa bí o bá ń kun náà dandan fún àbí òsín lẹ̀ yìí yín bá fi pamọ́ kọ́lọ̀ bó wà ní mọ́ká àfi kí n gbé fáwọn ilé rẹ̀ jẹ́gẹ́ tí wàá ní sìn so orú ẹni bẹ́ẹ̀ tó bá yàn kún á fún lẹ́ran so nọ́mbà náà. Ah, n dáhùn ìgbà ìgbà ìgbàlẹ́yà tí a wọ́n pé bísí ó wà bí hajj ọ̀gbẹ́ tí a wọ́n pé alẹ́ mi kẹ́ dákọ̀ orúkọ ọlọ́run bá sí kí ẹni tó bísí mi ní Allah akbar ó yẹ lóbi bá náà kó ti kàbẹ́ ẹ̀ ẹ̀ẹ́dẹ́gbà. Eh, nọmba eight. ó ti ẹ̀ẹ́ ṣe à ń pé òun yọ máa lè ní ó yẹ kájọ wọn sọdún yìí ni torí pé wọ́n fi ọkọ̀ àwọn kírísítẹ́nì alá ara àlùmọ̀ nẹ́bì ni wọ́n wà àwọn kírísítẹ́nì wọ́n fẹ́ wọn kọ́ ọmọlẹ́yìn ànẹ́bì ni wọ́n tó bá di gbáàlì kìámọ̀ ìsá jésù àwọn bàbí àwọn ọmọ ìsírẹ́lì wọ́n tó sẹ́yìn rẹ̀ gbogbo àwọn kírísítẹ́nì ayé yìí ti dàdí tí wọ́n ṣe kírísítẹ́nì láti ayọ̀ wọ́n fẹ́ wọn kọ́ ẹ̀yìn ànẹ́bì wọ́n tó wọ́n sí ọmọ lẹ́yìn ànábì ni wọn àwọn náà yà fúyà làwọn yà fún láwọn òbótà ànábì sẹkẹtìrìsì kò sí ti ń jẹ́ ọmọ lẹ́yìn kìí sí gan ọmọ nísìnyá yìí so n táwọn sọ ni pé ẹ̀yin ò fún ẹ̀yin ẹ̀yin ò pé ẹ̀ nígbà tiẹ̀ àyàfi tẹ́ ẹ bá rí i pé ẹ nílé kọ̀ǹtù ara yín tẹ́ bá ti lè fún ẹgbà tiẹ̀ náà yóò ń dé bọ̀tí yóò ní ká má fún ti yín ẹgbà ẹ jẹ́ tiwọ́n tiẹ̀ ní àtúnjú náà lọ sí tí ọmọ lẹ́yìn kristi ni ọ́ àwọn ọmọ Ísírẹ́lì lọ́nà rán èyàn lè dìbẹ̀ ń gba wá sí lọ fún gan àwọn ọmọ Ísírẹ́lì lọ́nà bá ná Jésù sí ọrí Muhammadu sallallahu alayhi wa sallam gbogbo ayé ló wọn sí so àwo fún but àwo di à ní ìdámọ̀ rẹ̀ pé bó bá gbé tiẹ̀ wá àti kẹ́ni àní jẹ tó wá wá bẹ́ẹ̀ lọ wa kékeré á bẹ́ẹ̀ pé kí ni ẹ̀sìn rẹ tọ́lọ́ ń ṣe kí ló sọ pa ẹ̀ràn tí wọ́n bá fún ọ àbèrè bá ń lọ́wọ́ rẹ̀ ah, ẹ̀sìn òní kò má gbà bẹ́ẹ̀ sì ìbánikọ̀ má gbà kó bá gbà lọ́wọ́ wa ọ̀sẹ̀ tìrẹ náà nu. àkọ́ wa ara wa ṣẹ́ẹ̀sì ti wá sọ ni pé èyí tí ọba ṣe tó bá jóúnjẹ ọdún o kọ́dà bó jóúnjẹ ìyàwó ọba àmọ́mọ́ jẹ́ tí kó mọ́mọ́ rẹ àmọ́mọ́ jẹ́ àmọ́ bá jóúnjẹ ọdún tiẹ̀ ẹ̀sìn tèmi ń sìn ni pé má gbà tiẹ̀ tó nígbà tí ìṣèjọba tó kọ́ gbà tèmi gbogbo ọ̀mọ́ jẹ́ tó bá ti gbà á kọ́ jẹ́ ọ̀ta kó ẹ̀sìn tiẹ̀ nu bẹ́ẹ̀ mi bá wá Allahu ta'ala ala sọ nọ́mbà eight àbí. àá ah, ah. mo ti yàn mo ti yàn gbogbo láti látọ̀kọ̀ àgbà nẹ́bí pẹ́sà nẹ́bí ti lòdì sí ọlọ́run tó fi di àlẹ́kìá mọ̀ báyìí mo yẹ ṣe ọmọlẹ́yìn Jésù o ọ̀tọ̀ wọ́n lè sí kẹ́kẹ́ àwọn tó dé. ẹ ti yún lẹ́nu ẹsẹ̀ ìdíjọ́ mi ọ̀yá nọ́mbà kílẹ̀ yìí nọ́mbà náì now okay now. Bẹ́ẹ̀ni. ok àwọn bí máa ń sáwàdà ṣé pé mo sọ sílẹ̀ kan pé ẹni tí wọ́n bá ti ní ọ̀rọ̀ ẹ̀sìn nínú ẹ̀mẹ́jà máa fi sáwàdà ó lè gbòdì ó lè gbòdì o ẹni tí ẹ̀sìn wọ́n bá ní àìpẹ́ ah, ẹ̀dí wọlé yá àìsàn oh. ah, o ah, nítorí ìsàgbára ni à ń pọ̀ lọ́ọ̀ tí wọlé yá etí níyàwó wa kọ́ ń ṣiyé nù kò sí má jẹ̀mọ́ pé kọ́ níyàwó kan tó àmì tẹ́ máa ṣe tani bá ń ṣe tani bá ń ṣe máa ṣe ìtàn bá bùn ọ̀pọ̀ lọ́ ń ṣe àbúrò nínú pàtàkì ọmọ ikọ̀ rẹ̀ ya wálé bó lọ ń ṣe àwọn àdàrà ń ṣe nu àyẹ̀bá àdàdìbí léyìn ilé yá àwọn àfáà ni pé kọ́dà ọmọ kékeré ó lè pa irú àfáà bùgẹ́ ní yìí nìsín owó tí mo dájú ní màmá mi o ìwé náà lè paléyà ní o wọ́n lóun náà lè paléyà kò sì kéré tó yìí tí wọ́n ní kò ń wò ní pé ó bàlágà kò bàlágà bí ọ̀rọ̀ zakana ni so wallahu ta'ala bisawab last question abi hasanlẹ̀ ẹ̀tún sàlàyé ní mọ́ ẹ̀tún sàlàyé ẹ̀yà sára ilé àkójú sí èmi àti ilẹ̀ kan lábúrò àbí ẹ̀yìn làkọ́ bí lákójú rẹ̀ gáàni ok ọmọ tí mi wá bí ok. ọmọ mi ọkùnrin mo bí lápẹ̀ ìwòsíbà lápẹ̀júwe ìgbìsọ́bà àbàtáì kó wá fẹ́ ìyàwó tí <laughs> ẹ̀mọ̀ orúmi lójú eh ah ọ̀rọ̀ kíkọ́ ọ̀rọ̀ kíkọ́ sí mẹ́lẹ̀ yóò tí iṣẹ́ ẹ̀dí àbá ṣe lẹ́tọ̀ọ́ so bọ́kàn yẹ sọ́rẹ̀ ni kò yé mi dáadáa gbáàgbá sí wádìí inshallah smart wadi subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk